Picasso Marintana Quintana Zimpala Zindabande Gundo Films Production Le Mans Super Héros Tawala Zindema àwa làlàyé. olùbàdàn gbàdẹ sílẹ̀ lẹ́yìn àlàyé olùbàdàn olùbàdàn olùbàdàn bàyàbà olùbàdàn gbàdẹ gbàdẹ gbàdẹ gbàdẹ. láyé o àwa láláyé o yèyé fẹ́ wọlé o yèyé fẹ́ wọlé o olúfa àfàyàfà olúfa àfàyàwọ́ àwọ̀ rúru kóyìn máa rẹ̀ kó kí kẹ́kẹ́ pa kí kẹ́kẹ́ pa rere kẹ́rin sọ́ọ́rí máa ń sọ òyèyé fẹ́ wọlé o olùfàfàfà ooo olùfàfàyàwọ́ àwọ̀ olùwà nílùú àgùrò lẹ́nu ẹ̀fàdéwádéwá ooo ẹ̀fọ́ wá wá ooo mo ló ń bẹ lẹ́nu ká bí kíni ooo ìjà ń bẹ lára ṣe fi ká faramọ́lẹ̀ tó kọ̀rọ̀ wò sí abinú ríru sókè bí ẹ mú. afayafa. alẹ́ bí oṣù awọ ọlọ́jọ́ ibikíbi tí ó bá wà ní kíákíá fi ara hàn sí mi. alẹ́ bí oṣù. mo jẹ́ gbèjégbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ ọ̀fà ti ń rí wá bí tí rí leléyìí o tí àwọn ọmọ èèyàn bá wá síbí tí wọ́n bá wá tọrọ nǹkan wọ́n máa ṣojú lẹ́mú lẹ́mú wọ́n máa ṣe ìlérí wọ́n máa ṣe májẹ̀mú àmọ́ wọ́n ní mú wá sí ìmúṣẹ. alẹ́ bí oṣù ọjọ́ kìíní àná tí àbíkẹ́ wá síbí báyìí tí ó wá tọrọ ọmọ a máa mú ọmọ táyọ̀ fi dùn nínú àmọ́ nísìnyí kò fẹ́ rí wa mọ́ ó léwa dànù ó léwa jìnnà ah alẹ́ bí oṣù àbíkẹ́ ti fi orí ọ̀ka họ imú ó dẹ̀ sí dandan kó rí ìjà ọ̀ka ayébíoṣù màá bínú màá jà mi ò dẹ̀ ní gbà. ẹ dákun ẹ mọ bínú ẹ wo tọ̀dọ̀ mi mọ́ wọn lára mo bẹ̀ yín sẹ́ mọ̀ wípé èmi àti yín bá a ṣe jọ wà rí béèyàn bá sì ti sá wọnú ọgbà ó di dandan kó gbà ó gbà ni mo fi pe ti igbó ti jù mo sì mọ̀ pé igbó ń jẹ́ ìjù náà ní títì ẹ fún mi láàyè kí n ṣàtúnṣe lọ́ọ̀kan rẹ̀ torí bí wọ́n bá perí ajá wọ́n perí ìkòkò tí wọ́n fi ṣe é bí wọ́n bá da gbogbo ẹ̀rú tẹ̀mí náà wọ́n padà dárúkọ ẹ dákun. alẹ́ bíi oṣù á dákọ lọ bábí kẹsàn-án bíi tó ti ń gbọ́ ọ àìjẹ́ bẹ́ẹ̀ mo máa bínú mo dẹ̀ máa jà. ẹ má bínú ẹ dákun. Yeah. wọ kíní burúkú yìí kí ló tún wá ń bì báyìí. èyí ọmọ Táyọ̀ òtítọ́ dìde látàárọ̀ ní after six tó bá ń lọ sí skul lẹ́nìí kọ́ ọmọ Táyọ̀ ọmọ Táyọ̀ dìde jàre kó wá lọ kó wá lọ kó wá wọ kíchìn kó lọ fọ ó ti fi tọ́ pa bẹ́ẹ̀dì làárọ̀ àdúrú ẹ̀ ẹjọ́ ló fẹ́ máa tọ̀ sílé báyìí àdúrú ẹ̀ mọ́ pamari three ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo ilé ìdá ẹ̀wọ̀n mo tí mo bá sọ̀rọ̀ mi ìbí mi ní bínú every time kí máa kí máa faṣọ àdúrú ẹ̀ kí máa kó síta kí ló fẹ́ kán máa sọ àdúrú ẹ̀ ó yá dé wà lọ fọbọ́ dé dé dé dé wà lọ fọbọ́. orúkọ mi ni ọ̀ká èmi sì kuda ẹni kékeré rẹ kódà mo súnmọ́ ṣùṣọ́ rẹ lọ. mo ti máa ń para àwọn lójú oorun ṣùgbọ́n ó dàbí òṣàkíyèsí ọmọ ni mo ṣe ṣe ní kí wọ́n fara àwọn rẹ lójú ayáyé ṣó fẹ́ fẹ́ gbọ́ aládùúlẹ̀ àti mímímí thanks but i don't need you. èmi ọmọ táyọ̀ fẹ́ fífi rẹ̀ mọ́ láti wákàtí ìlọ nítorí pé mọ́mì ti sọ fún mi pé olúwa ni ìṣọ́ àgùntàn tèmi. ọmọ táyọ̀ lóòótọ́ ni olúwa ni ìṣọ́ àgùntàn gbogbo wa kò sẹ́sẹ́ tó bẹ́ẹ̀ láti yàjà sí ilé ìdùnnú. àwọn fẹ́ fẹ́ kó wọ́n kí ní pé ẹ ta dáró àrùn nǹkan nǹkan jẹ́. ẹni tó bá sì sí ọ̀nà iṣẹ́ lálágbèrò àwọn ọ̀dọ́ bẹ̀rù tàbá jẹ́ bẹ́ẹ̀ ni. mo ní mi ò fẹ́ ààbò rẹ ṣé tí ń yọ ẹ lẹ́nu ni. ọmọ tá yọ ọmọ tá yọ ọmọ tá yọ. mo wà ń bí ìbàyí. Ah. ìbàyí ló wá jókòó sí látẹ̀kọ́ ń pè é. Eh? ṣé ò ń bínú pé mo bú epo tọ̀ lé mi eh? ó dáa má bínú ọkọ mi àṣàkẹ́ ìwọ náà mo kọ kékeré láti pẹ̀ kàrókò má bínú. ṣègùn tí gbé tuntun dé mí làjàlá ọba ilé ayé orí pásítọ̀ láti kékeré tí mo ti rí kíní ẹ̀gbẹ́ mi ò tún rí mọ́ títí dì sí i tí kíní ti fi ṣẹlẹ̀. <laughs> Eh, it is well my sister. níwọ̀n ìgbà tí ó ti wù yín wípé ẹ tẹ́ ìyapa láàrin yín àti agbára òkùnkùn yìí ogun ti ṣẹ́ nìyẹn. àmín àmín. ẹ wò ó a ó ṣe ètò deliverance fún yín nígbà tí a bá parí ètò yìí mo fẹ́ kí ẹ dúró pẹ̀lú ọlọ́run dáadáa àti déédéé tí ènìyàn bá jàbọ́ lọ́wọ́ irú agbára òkùnkùn báyìí wọn yóò lọ wọn yóò túnra mú ṣùgbọ́n tí wọ́n bá padà ìwà tí wọ́n bá bá èèyàn lákọ wọn ò lè rí bí wọ̀ wọn yóò sá lọ ni ìdí nìyí tí ẹ gbọ́dọ̀ fi bá ọlọ́run dúró déédéé ìdí nìyí tí bíbélì fi sọ nínú ìwé Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kínní pé nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira èyí tí a rí gbà nínú Kristi Jésù pé kí a má tún fi ààyè sílẹ̀ tẹ ọrùn wa sínú àjàgà ẹrú mọ́ ẹ wò àdúrà yìí la máa gbà mo sì ní ìgbàgbọ́ wípé it is well. Amen. Sir mi ò jìnnà sọ́lọ́run. bẹ́ẹ̀. ẹ̀yin náà mọ̀ pé mo dúró ti ọlọ́run kò ń ṣe ti kékeré. iṣẹ́ ló fà á tó jẹ́ pé ẹ̀ tí rí mi ní church látọjọ́ ẹ̀ ẹ̀ dẹ̀ mọ situation ìlú yìí ìyẹn ò lè wá bíbá kó má níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tẹ́tí ní máa ṣe yìí màá dìídì ṣe ni ẹ̀ máa rí mi ní church. bẹ́ẹ̀ ni gbogbo apáta la mọ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ṣe rí síbẹ̀síbẹ̀. Si bí a bá ṣe ń lépa láti jogún àwọn àlùmọ́nì ohun ti ayé bẹ́ẹ̀ náà ni kí a máa làkàkà láti jẹ́ àjùmọ̀jogún ìjọba ọlọ́run in any case uh, a máa gba àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ mọ́kànlélógún twenty one days pẹ̀lú ìṣọ́ òru tí ó ní agbára lẹ́yìn ètò àdúrà yìí tí ẹ̀mí òkùnkùn yìí bá tún yọjú ó jẹ́ omi àdúrà tẹ́ pèsè tàbí òróró àdúrà ẹ̀yin ṣáà máa wọ́n sí lára ó dá mi lójú ẹ ò tó gbúrò rẹ̀ mọ́. àmín àmín. bẹ́ẹ̀ ni yóò rí. Um, dadi èmi ti fẹ́ máa lọ nìyẹn sá. it is well with your soul olúwa yóò gbọ́ àdúrà rẹ. amen. ẹ máa lọ it is well. Eh, my sister ẹ jẹ́ kí a gbàdúrà. olúwa olúwa àwọn ọmọ ogun kẹ́mi tẹ́rí bá fẹ́ mi kẹ́mi tẹ́rí bá fẹ́ mi ó fẹ́ mi ó. Ògùn èdè tí agbára pàpamọ́ sí ìjára mi ní ẹ̀yẹ òkè. Èmi kan náà lájọ́ lò ẹranko igbó àtọmọ èèyàn èmi kan náà lájọ lò paramọ́lẹ̀ àtọ́ká ṣe pé èmi kan náà lájọ lò èmi tó ṣayé àtẹnitáyé ṣe èmi kan náà lájọ lò owó ń bojú ọ̀rẹ́ jẹ́ ẹ̀mí ń gbàgbẹ́ lówó ib ó ga jù ló hápù báwo gbogbo ẹ ẹ wo ọmọ tẹrí lókè tẹni ẹ nífẹ̀ẹ́ sí gangan gangan èmi àti ẹ ti jọ dé. mo pe mi láì fọkàn mi rò pé lè máa mèrè ṣe o. ọmọ òní ò ní mọ eré ṣe ẹ wo bí ẹni tí mo gbé fún the last time ó padà complain fún mi kó fẹ́ pa òun ni kò ṣeré tọmọ yóò mọ̀ ọ́ ṣe á ṣeré inú òfin yín á ṣeré orí omi fún yín kò sí ọ̀nà tó ní gbé yín gbà ọmọ yìí mo garanti ẹ kò sí nǹkan tó ní ṣe fún yín. ivy òun <laughs> ẹ̀ mọ̀ pé nǹkan tí mo máa ń fẹ́ràn nìyẹn. ẹ wo advice mi máa fún yín ni pé kẹ́yìn gan tó gbé wọlé ẹ kọ́kọ́ lọ gbà sára kẹ́ mu yó àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa pè mí jọ́ kejì kí n wá gbé kúrò lótẹ́ ẹ̀ ni. mi ò fìgbà kan túra lẹ́ràn tẹ́lẹ̀ pè wá yá gbọ́ tẹnu ẹ̀ ó ga you, Suzy mo jẹ ti ròyìn ẹ fún wọn mo dẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́wọ́ ara ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kó mọ̀. wọ́n ní Messi nìyẹn well if you are Messi I'm still Ronaldo tabade wa dórí field a máa fi gagbọ́ga. ẹ ah, má wò ó yẹ ká fúrọ̀ sílẹ̀. omi ń pé nǹkan táìbì ń sọ fún mi oníjó nìyẹn èmi gan i'm a professional bata drummer. ẹ <laughs> worry ẹ má enjoy for the night. Mm. Ah, wo ẹ̀gbọ́n ah ivy òkè àràfà ńlá lélẹyìí o tí wọ́n bá wá jẹ́ oníjó èmi ló nílù màá dẹ̀ lùlù yẹn fún ẹ lálẹ́. <laughs> Oh ìwà ìlara ó lè sweet um, um, just feel comfortable right uh, eléyìí mo máa gbádùn ẹ̀ yes ìgbà tí mo lọ fún vacation estate, ni mo wá so wow. I enjoy it. Wow. Uh, let me. You no are my worry, guest. No worry, myself. Yeah, um, she. No worry, myself. Um, she'll shower comfortable. I'm all Okay. okay. Uh, I will be right back. All right. ìwọ bọ́lá ti tó o ti wọlé ikú lónìí o o dẹ̀ ti wọlé àrùn kí ẹlẹ́dàá ìwọ bọ́lá ti tó kó gba àbọ̀dè fún ẹ nítorí pé tá a bá pe òkú ní pópó alààyè ló máa ń dáhùn kí ẹlẹ́dàá ìgbéra báyìí jẹ́ mi níta jẹ́ jẹ́ mi nítọ̀rọ̀ bọ́lá ti tó bọ́lá ti tó ẹlẹ́ẹ̀kẹta rèé o ó gbọ́dọ̀ jẹ́ mi ní o bọ́lá ti tó ewọ̀ àkífọmọ rẹ̀ tó rẹ̀ ẹni tó bá fọmọ rẹ̀ tó rẹ̀ yóò balẹ̀ lọ orí bá tẹ́tẹ́ bá tẹ́ á kà kókó

àṣé ọ̀dájú abiyamọ nìyí ẹ tí ẹ̀rọ ti kúnlẹ̀ abiyamọ mọ́ mi rárá látìgbà tí bàbá mi ti kú ni ìyá mi ti wà mentally disorder àtìgbà bẹ́ẹ̀ mo ti ń dágbé bùkátà lórí ìyá mi gbogbo owó tí n bá rí lórí iṣẹ́ tí mo bá ń ṣe yìí mo fi ń tọ́jú ìyá mi nítorí kó má bàa jájá ètò wa fẹ́ jẹ́ kí ìyá mi fi ojú sunkún ọmọ nínú kọ̀ǹdíṣọ̀ tí wọ́n wà yìí ha ẹ máa dájú o. ẹ̀yin ẹ̀ mú àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ máa fi wọ́n ṣe àṣírí ajé ẹ̀ mú àwọn ọmọ tí ẹ̀ kó wọn lọ sókè òkun kí wọ́n lọ máa gbádùn kí gbogbo ayé lè máa wárìrì fún yín kó máa gbósùbà fún yín ìrẹsì ọwọ́ ẹ̀ ló ti jẹun mo ti parí iṣẹ́ mi. o lè máa lọ iṣẹ́ o bó ṣe máa bá kú olùwà yẹn. ọlọ́run inú màbẹ dá má jẹ́ mi pé jọ́ fún mi máa kú mi gbọ́dọ̀ ṣe orí burúkú o. akin ní tó ń sọ̀rọ̀ báyìí náà wà kí ló dé tó ń ṣe bí ọmọ kékeré ọkùnrin ní ẹ̀ náà mo lè ti sọ fún ẹ times round numbers pé ọmọbìnrin yìí kò sí nǹkan tó máa ṣe ah, ah she will be fine. Ah, she will be fine. yes. ládùúgbò owó tá a ti ná òun kọ́ ni ò lajú yìí. wọ́n máa lajú. ẹ ṣe dọ́kítọ̀. Ah, ah uncle mo ti sọ fún yín láìmọye ìgbà mo ní pé kẹ́ ẹ fọkàn yín balẹ̀ after all the signs are encouraging better than bẹ́ẹ̀ ṣe gbé wọn débi yes ẹ fọkàn yín balẹ̀ kò sí problem tó ti yín sá oh that's very good gbogbo alájọ ń bọ̀ At bẹ̀ àtẹ̀mí àti gbogbo àwọn staff wa ń bí àjọmọ̀ wá ṣe wedding yẹn ni kò sí problem. lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run ẹ ṣe bọ dọ́kítọ̀ ẹ doctor. dọ́kítọ̀ ẹ má bínú sá ẹ ń jẹ́ kó yé wa wípé ara ọmọbìnrin yìí máa yá dáadáa. ẹ má ṣe mi gbọ́ kò kí ń ṣe wípé bóyá ara wọn máa yá dáadáa lọ́wọ́ báyìí ara wọn ti yá. òun ni wọ́n sùn ìṣẹ́kọ̀ṣe gbẹ́gbẹ́ no ara wọn ti yá already ṣẹgbọ́ ẹ fọkànbalẹ̀ mo kàn ń kọjá lọ ni mo gbọ́ tí ọkùn tún ń lament ah, ni mo fi ní kí n yọjú sí kí n fi yín lọ́kàn balẹ̀ kò sí problem ṣẹgbọ́. ẹ ṣe gòmìnà ẹ ṣe gòmìnà. thank you very much. ẹ ṣe doctor thank you very much. ọ̀rẹ́ ṣé mo dúpẹ́ o. no problem. pẹ̀lẹ́. mo ti ń yẹ etí lọ́dún náà tí kò ṣe pé àǹtí mi fẹ́ kú ah! oh, stop that ewu ni sọkúsọ tó ń sọ jáde lẹ́nu. Ah! ṣé ẹ rí i pé ó dàbẹ̀ ní pé wọ́n ti wà ní kómà ní báyìí. wáyé tó ń sọ̀rọ̀ báyìí àjọ bí ẹkú jẹ́ ká máa gbà náà o. ẹ ẹ tọpẹ tọpẹ níṣòro níṣòro ṣe òun rí nǹkan kan sí àǹtí ẹ̀yìn. rárá o àyà mi kàn já ni. má parọ́ má parọ́ fún mi kí mo pé ẹ last time tí mo wá bá yín ní church yẹn tí mo pé wọ́n ní wọ́n mú ẹ lọ sódò tí wọ́n lọ ìgbálẹ̀ àkànkàn tó fi ṣiṣẹ́ kan fún ẹ lódò wọn kàn fẹ́ yọ ẹ̀mí kan kú lára ẹni so bóyá o ṣe ń rí nǹkan kí ló rí sí i. rárá sá mo rí kankan. stop àyà mi kàn ń yá àyà mi kàn ń yá yìí ah dókítà ti wá sí ibà yìí wọ́n ṣe pọ́n bí ni wọ́n dẹ̀ fi dá wa lójú wípé ara ọmọbìnrin yìí máa yá o dẹ̀ ń sọ̀sọ̀ sọ̀jáde lẹ́nu. ah ara ẹ̀ máa yá lágbára ọlọ́wọ́n ba. ká máa pààrọ̀ ẹ̀rọ àwọn ọmọ ẹ̀ máa ń bà mí gan ẹ̀rọ wọn máa ń bà mí gan kíníyàn ò kí ń lọ tán. ọ̀rẹ́ hmm? jọ̀ọ́ má bínú èmi máa fẹ́ máa lọ báyìí torí mo sì ní kéèsì kan tí mo fẹ́ gbé lọ sí kóòtù lọ́la oh. mi dẹ̀ tí prepare paper at all okay. uh, it's alright ọlọ́run afúlá làfẹ́ àlágbé ọlọ́run bá that's okay eh? it's alright okay. ó ṣe ọ̀rọ̀ jẹ́ kí n sẹ́. ok ọ̀dà ó hmm. ṣe ń gbà yẹn. ara ẹgbẹ́ máa yá ọmọ ìlú o má mm. o ní àwọn ọmọ yìí o. kí ló ń ṣe ẹ náà ó kéèké ni problem ẹ náà tó kó wa kó máa fariwo disturb ẹ mò ń sùn wò jẹ́ kí n sùn kí ló ṣe é gbogbo náà kí ló tó pariwo. I just had a terrible nightmare about you. Àlá. Ah, mo kò rí pé ó wà ń bì kan ìjò yẹn kàn ń bọ̀ ni ó kò strike ẹ lójijì ni. ìjò strike mi ah. i reject it in jesus name ọlọ́run jẹ́ kí mi rírú ẹ̀ wá kí ni problem ẹ̀ sọ fún mi kí ni ìṣòro ayé egungun irú òkè ńlá làgìdì síyàn pé orí yàn lamẹ́ríkà èyàn lọ sí Canada èyàn wà ní UK ò ní rí yẹn síyàn láyé ẹ di only àlá tó máa láláyé ẹ náà ni wípé nǹkan burúkú ṣẹlẹ̀ sí ọ̀tá èèyàn àbí nǹkan kan wáyé. Eh, why now? Ah, kò máa fọ́ ní rárá. Ó wà di ọjọ́ wo tí mo ti lárò àlàbá ẹ̀sìn. Àlá tí mo láì, ó dàbí pé sórí ejò yẹn báyìí bó ṣe ń bọ̀ báyìí. It's okay, it's okay, ṣé mo kó ìlú àwà? Má jẹ́ kí n pariwo. Dìde lọ sínú rúùmù kó lọ sùn jọ. Jẹ́ kí n ráyè lọ ìmọ̀ dára sórí bẹ́ẹ̀dì mi, jẹ́ kí n ráyè nà ẹsẹ̀. Òun disturb mi ṣùgbọ́n. Pẹ̀lẹ́ o, iye hmm. oníyàrá. O ṣe, jáde jẹ́ ń tilẹ̀kùn yàrá mi ilé ayé la wà orí èpè la wà òpè mi ló ń ṣàyè orí èpè tá wà ẹ̀mí rírí ẹ̀mí àyè. ṣèbé mo lérò wípé ìròyìn ayọ̀ iṣẹ́ tí mo gbé fún gbogbo lọ ṣe olùwà fún mi ráì. bọ̀rọ̀ mọ́lẹ̀. Hmm? mi ò tí ì ráyè lọ sí. kí ló dé iṣẹ́ kí ló gbà tó tó ń di ẹ lọ́wọ́ kí ló ń di ẹ lọ́wọ́ láti wá ṣiṣẹ́ tí mo gbé fún ẹ kí ló dé. ìdíwọ́ kan yóò wà níwájú tí ò fún mi láǹfààní láti lè ṣe àmọ́ láìpẹ́ má ṣiṣẹ́ náà fọkànbalẹ̀. ṣèbé o mọ̀ pé o ní nítorí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yóò ṣojú ẹ̀ pátápátá. Oh. Oh. How are you, darling? I'm not fine again? Why now? Yes, I am not fine. Mo ti sáré sáré sọ́tún sósì síwájú sẹ́yìn. Gbogbo ibi tí mo mọ̀ pé mo lè sáré sí ni mo ti sáré sí. Síbẹ̀síbẹ̀ náà pàbó ló ń já sí. Mi ì rí owó yẹn. Ó ti sú mi. Mi ò kàn tiẹ̀ mọ́ rú ìgbésí ayé tí mò ń gbé. And I'm just tired. I'm just tired. Ó ti sú mi. Don't worry. Don't be tired. Hmm? Ṣé gbogbo everything? A máa yanjú ẹ̀ lẹ́yìn lágbára Ọlọ́run. Lẹ́yìn. Mm-hmm. ibo ni mo ro ọkàn yẹn sí tó nílé nì. mo kò tó bá ti sí ní good mood èmi náà kì í wà òkè. ok ok ṣeré ṣeré láti gbà tó ti sọ pé o nídìí láti settle àwọn owó kan fáwọn tó jẹ lówó you understand èmi náà ti move but thank God pé. Uh-uh. Ọlọ́run ti ṣàánú wa bọ̀. I've got it for you. That's the check. Three hundred thousand naira. Check it. So anytime from now, we lè lọ cash. Check is very well now. ah. <laughs> Ah. What? Ah. Sweetheart. Mm. Oh. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm dúnà ìjọ wo ló ṣe san balance owó mọ́tò yìí òun ni o tó ti bá mi ṣe lẹ́yìn náà o ti get solution sí. Ah. o ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi náà ojúṣe mi ni mò ń ṣe bébè orin tí mò ń ṣe fún àǹfààní ara mi ni náà àbí. ọlọ́run ló máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mo wá ń fi àkókò yìí mo fi ń bá ẹ sọ àti pé mo ń dá májẹ̀mú fún ẹ pé mi ò ní ní obìnrin mìíràn lẹ́yìn ẹ̀. ẹyọ kan ṣo báyìí. Are you sure? bẹ́ẹ̀ ni kí ni mo tún ń wá lára obìnrin tí mi ò rí lára ẹ̀ gbogbo ìṣòro tí n bá gbé wá síwájú ẹ̀ òun ló ń bá mi yọjú okay look at it now O tún ti bá mi yanjú ilé O dá lọ́mọbìnrin ó ṣe é wò ó dùn rí mọ́yàn ó pupa lára ó lára wò lára jù Oh, to lẹ̀ pàjù you know and the beauty is there. thank you darling. Oh, to tún gbogbo sọ gbogbo problem tí mo ń bá wá síwájú ẹ ló bá mi solve jọ kí ló tún kù tí o yìí ṣe fún mi. stop stop. ẹ <laughs> darling. thank you so much my appreciate my appreciate now I can smile <laughs> now I can smile so maybe we should just go now. let's go let's go. mo náà ah mo fẹ́ kó jẹ́ go ṣògo mọ̀ wípé o ti tẹ ọkà mi rú mọ́lẹ̀ ó yẹ lọ́kọ́ wíjà ejò pẹ̀lú adúrú ìfẹ́ tí mo ní sí ṣògo gbogbo ìmọ̀ṣẹ́ yín ẹ̀ ṣèbè ṣògo wá fi mí sílẹ̀ ó wò pé èmi ti dín nǹkan àpáàtì ó wà lọ ń tẹ̀lé aráàlú òyìnbó ó ń tẹ̀lé yẹn káàkiri ṣògo ò gbé kọ́ mi rárá kò fẹ́ rí mi sójú lẹ́yìn ìgbà tó ti ṣe ìlérí fún mi tí wọ́n fún ara ẹ̀dẹ̀ mọ̀ pa ẹ̀ ṣògo wá fi ojú mi yẹ dẹ̀rẹ̀dẹ̀ gbogbo wàhálà mi lórí ẹ̀ ó jẹ́ sásán wọ́n ìdí nìyí tí mo fẹ́ gba ẹ̀san mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ ní kíákíá ṣé bẹ́ẹ̀ má jẹ́ kó pẹ́ rárá jọ má mi ṣe. mo kì ṣe bí òní ṣàṣetì bọ́lá àti omi ìlú pọ̀ fún ṣe bí bára wọn inú mi á dùn olúwa fún ẹ ṣe dùgbẹ́dùgbẹ́ tó ń fi lókè ìdìbò ló fẹ́ já sí. bọ́dì díà kí ló ṣẹlẹ̀ kí ló gbé mi wá ṣe nìyí tó ti ń ta mọ́tò ni. <laughs> Um, mo gbé ẹ wá síbí báyìí kó wá pick any car of your choice i think i like that color. kò sí ètò choose bẹ́ẹ̀ tí mi ò bá lọ kò sí gbogbo ẹ̀ náà ló dáa. Mm, oh, This one, Abby? Yeah. Ah. Okay. Abby, hello, ló rí sí? Abba, check any other one out. <laughs> it's nice. Yes, yeah. Guy, huh? please come. Oh, yes. Wow, it makes sense. <laughs> yeah. yeah, bro. What's happening now? Hello. <laughs> yeah. Ele dey like abi. Yeah, yeah ele wa okay. I got fún one minute, ẹ jẹ́ kí n mú kí wa. All right, no problem, no problem. Oh, <laughs> no, no, no, ah, no. lèrè Ah. dark tin ti tẹ ni mo. yà yà yà ti tẹ. ok ok ma. so èló wà ní báyìí. èló um, ah! lè wá pè. Um, seven. Um. Seven million. Seven. Hey, eh, eh, hey, eh, it's okay. It's okay. It's eh? alright. It's okay. Seven. Okay. Wait. Yeah. All right. Yeah. Gently. Easy now. okay, dear. Yeah. Okay. Yeah. Uh, hey, turn to this. Ah, yeah. Yeah. Open eh. it. This is for you. It's a lie. Oh my goodness! Ah, baby! Yeah. Oh! Ah! This is for me! Ah! Oh my goodness! Ah! Oh, baby. Yeah. Oh, thanks a bunch. You're welcome. Oh, ní light my dúpẹ́ on. I do appreciate it. Mm. Um, what's to bẹ́ẹ̀ <laughs> But baby, why me? Hmm. As in, what have I done to deserve all this from you? Um, okay. Mo wá fi àsìkò yìí dá ilé ojú And for the rest of my life, I will always make you happy because I can't define it. Gbogbo ìlérí tó fún ṣé o ṣèrántí gbogbo promise tó ṣe fún mi gbogbo má jẹ́ ọmọ ẹ pátápátá ṣé o gbàgbé. akin akin gbogbo ẹ pátápátá ni mo ṣe rántí mo dẹ̀ promise pé gbogbo májẹ̀mú yẹn ni mo máa mú ṣẹ and mo fẹ́ fàṣọ pé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan pé o ṣe o kú tọ́jú mi mo really appreciate effort ẹ gan ni. ìyàwó mi ah, ah, kì í dúpẹ́ ara ẹni o abẹ́wò ló fẹ́ tún sọ lẹ́nu ìgbà yìí. àbí o àbá lọ́hùn. bẹ́ẹ̀ ni o akíndúpẹ́ ara ẹni lóòótọ́ ṣùgbọ́n kò ṣe bí ti bọ̀dá kí o ṣàṣàmọ́ làwọn ọkùnrin tó lè dúró ti àwọn nígbà ìṣòro wọn á ti sá lọ tipẹ́tipẹ́ àmọ́ bọ̀dá kí lọ́sàn-án láàárọ̀ lóru wọ́n sún bíbá ìmọ́jú gbọ́n mi brakin ah, hmm. ẹ ṣe gan-an adúpẹ́ o. jẹ́ kí n sọ fún ẹ tó bá jẹ́ pé òun ẹ̀ tàbí mọ́rùn tàbí òun láti dúpẹ́ fún mi kọ̀dà máa fi dúpẹ́ kọ́ nìyẹn nǹkan tẹ́ máa fi dúpẹ́ ni wípé kí òun ṣe ara gírí kí ara ẹ̀ tètè yá ká kó lọ hospital rí ká lọ bẹ̀rẹ̀ wedding plans wa that's it òun nìyẹn. wedding plans. Yes. Hm. wẹ́ ohun gbogbo lọ́wọ́ ọlọ́run rírò ní tẹnìyàn ṣíṣe ní tẹlẹ́dùà a lè rò bóyá igi máa wó nìwò kó jẹ́ ìdúró ló ti máa wó àdúrà tí mo kàn máa gbà fún yín pé o ò ní fi aya láya ṣe aya o ò dẹ̀ ní gbé egun ilé ìgbélágbára ọlọ́run ọba. àwọn àti tí ń yàwó ti wà ọ̀rẹ́dì ń dẹ̀ ló wà wájú mi kò sì kú lójú yín àfàtìkè. àtìkè ni o àbí náà because mi ò mọ irú àdúrà tó ń ṣe ẹni tí ò báyìí tí mi yàwó náà ṣe irú àdúrà yẹn fún èmi ti níyàwó ti mi so mi ní ìdádúrà yẹn mọ. ẹ akin wá mo fẹ́ kó wọ́ síbẹ̀ yẹn mi. <laughs> love you too. akin hmm? i love you. I love you too. Doctor. Irú oorun wo ló sùn yìí nísinsìnyí tá à Baby. Baby. Ah, doctor. Ń bọ̀ lọ, kí ló Baby ó dà kó tún ti fẹ́ sùn kí ẹ má tún jẹ́ kó tún sùn lọ́jọ́ pípẹ́ yẹn o. ẹ jọ abẹ́rẹ́ tí ẹ̀fọn tó fi jí láàárọ̀ yìí yẹn èló lára abẹ́rẹ́ yẹn náà ṣé ọkọ lára ní thirteen thousand àbí ìlú lára ẹ tún bá bá mi jẹ́ kọ́ lọ́ra yẹn díẹ̀ ẹ tún bá mi fọ́ ẹ jọ. Ah, ohun yẹn máa ń pẹ́ jù ní ìgbẹ̀fẹ́ rẹ̀ rárá. ẹ jẹ́ kárí lọ lọ́fíìsì mi a ní nǹkan lò fún tí ó fi yí padà yẹn. ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí ẹ take out ẹ jẹ káyọ̀ lọ́fíìsì ẹ wá bá mi lọ́fíìsì. ẹ jọ. ẹ ẹ rí wọn bí báyìí. sà ṣé kìí ṣe pé bóyá nǹkan tí àbúrò ẹ ń sọ ni ó ń ṣẹlẹ̀. kí làbúrò ẹ sọ. mo ti rò ó lọ́pọ̀ ní. Auntie me. Let it rust and go for sure mo délé délé mo délé lọ́dọ̀ sí mi àti mi àti mi lọ́dọ̀ sí mi àti mi ìgbà mo délé ọkùnrin àti mi ọkùnrin mi ọkùnráyà mi ọkùnráyà mi ọkùnrẹ́ lẹ́kọ̀ọ́ ojú mi ṣòmí gbére ojú mi ṣòmí gbére ojú mi ṣòmí ṣeré akọ igi òkè máa ń ṣoje aṣaragiri náà ni ẹwà aṣaragiri ni just take out. ẹ ṣe mo dúpẹ́ gan-an wọn náà ò ní fi wẹ́lẹ̀ ìgbà. Ah, àmín. Ah. ẹ̀gbọ́n mi pé kí bá yín gbòòrò yín lọ́ba. kò tí ì yá ṣé kò tí ì jẹun látàárọ̀ ni. kò jẹun látàárọ̀. Ah ariwo wọn appetite wọn ní appetite náà ló ń pariwo látàánú. jẹ́ nǹkan náà kó fún juice kò mọ́. no problem. okun inú báyìí ló ń gbé títẹ̀. yes come in. Ah, ah, ta làwọn. àwọn ni ẹ̀gbọ́n mi ní kó báwọn ṣe aṣọ pẹ̀lú ìyàwó tó fẹ́ lò fún valentine lọ́tùnla. yes sir designer ni so uncle Luke bá wọn ṣe aṣọ fún Val mo dẹ̀ kọ Akin King Àṣàkẹ́ Quincy. uncle ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ máa gbé lọ. kí ló dé àǹtí ẹ má bínú púpẹ̀ ẹ jọ̀ọ́ náà rí ọ̀rọ̀ dé tó bẹ̀rẹ̀ Àṣàkẹ́ ti kó Jesus ti kó Àṣàkẹ́ kó how come. Àṣàkẹ́ kó Àṣàkẹ́ kó wá ikú tó kò dàrú. ó ṣe o kó má ṣe èrè yìí. bọ̀ kí ni jùmọ̀kẹ́ ṣì ń ṣe ní ọ́fíìsì àgbà? táìmù ti lọ náà ó ti yẹ ká máa lọ síbi tá à ń lọ. Ah, ah, ah. ṣé mi ò sọ fún yín tẹ́lẹ̀? mo ní kẹjẹ ká máa lọ ká máa dúró de ẹ ti mọ òkè ń yá bọ̀rọ̀ ẹ̀yin lè dandan o ẹ fẹ́ dúró de o àfi dé kẹ́ jáde o so kí wọ́n la fẹ́ ṣe ṣe wọ́n lè sìn look at the time now just look at the time. Uh -uh, guys i'm so so sorry ẹjọ ẹ má bínú. but four ló máa close now this is ten after six. i'm sorry ikọ́ tó ṣẹlẹ̀ ní wípé àwọn ọ̀gá wa kan ló dé láti head office wọ́n dẹ̀ bá wa ṣe one or two meetings ṣé mo kò ní polite kí n fi wọ́n lẹ́ńbẹ̀ kí n lọ i mean iṣẹ́ mi là ń sọ̀rọ̀ ẹ̀ i'm sorry. wo ṣàfi sórí ilẹ̀ ó yá wọlé kó change ká máa lọ. bẹ́tà èmi pẹ́ ṣe tán sí mi lọ. ẹ ó ṣe rẹ ọ ó ṣe rẹ akọ́nà lọ ṣubú. ìṣú ṣẹ́rí láti rú bí kẹ́mi ṣe ń bínú tó ń gbà tí mo dé òun nìkan ló ní sympathy fún mi ló love me, ló ní kí n má oh i know you love me baby girl and i love you too. oh iyọ̀ pẹ̀lẹ́ iyọ̀ i will be so far ládùúgbò ṣàṣìbẹ̀ ráyè ò jẹ́. I love your body, I love your soul. I love you so much, oh baby, I wanna be you. I love your everything. I love your everything. Tèmi yẹn I just lọ dòkú lọ́sàn. tèmi ẹ lájọ ń lọ dòkú lọ́sàn. bó dòkú èmi ẹ lájọ ń lọ bó dọ́sàn. bó rògùn èmi ẹ lájọ ń lọ. She promised to be there for me. Ah. Okay. Akin tó ń ṣe gbogbo ilé tó ń ṣe yìí ọkùnrin ni ẹ́ oh my god but but Akin why all this just tell me jọ sọrí sì fún mi tó fi gbẹ́ wípé fọ́tò ni tó ti kú ló ń lò lórí fóònù why but Akin you know this girl Is no more ṣàtẹ́bí ló mọ̀ akin akin ìwọ fúnra rẹ mọ̀ náà ní tóun ti ta sí kí ló tó ń ṣe báyìí ní máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà. TJ kí ni tí mo bí lẹ. fún mi báwo ni. ẹ ká sùn sá. gbẹ̀lẹ́jà yàrá. ẹ̀gbọ́n mi ronú mo dẹ̀ ti bá wọn sọ tí má ti bá wọn sọ báyìí wọ́n máa lé mi dànù ni nǹkan tí mo ti wà rò ní pé bóyá kẹ má jìnnà sí wọn àbí kẹ̀dẹ̀ má bá mi mú wọn jáde bóyá tẹ bá tẹ bá jọ ń jáde gbogbo ìgbà wọn lè dérò nu kẹ tó ti kú yẹn kúrò lọ́kàn. Eh, um, fún mi ìwọ má wọrí lóòótọ́ àbúrò ẹ̀ ló jẹ́ bọ̀ tí yóò bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu a gbọ́ sẹ́mi tí mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu. bẹ́ẹ̀ni sọ ẹ ṣe gbọ́n mi sọ ẹ ṣe gbọ́n mi sọ. akin akin you need to move on ọkùnrin ni ẹ nà ọ ọkùnrin ni now? that's all right hmm? Thank you. it's okay Sure. ọ̀dà kò bí wọn. ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ báwo ni. wà á dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá. ba. mi kàn. aláfíà everybody Hmm. it's okay ọ̀rẹ́.

akin ó dà tiẹ̀ mu díẹ̀ mu díẹ̀ ah. akin kí ló ṣẹlẹ̀ kí ló tó ń ṣe báyìí ó yóò fanimọ́ra náà ok nǹkan tó ń ṣe ẹ yé mi dáadáa àwo akin ó máa ní láti take easy ni o kí ló ṣe ẹ gbé gbogbo ìtò òǹro yẹn gbèsè gbẹ kan náà kò move on wá jẹ́ kí n sọ fact kan fún ẹ sórí bó ṣe wà níbàyí lónìí o máa gbọ́mọ kúrò mi o gbà bẹ́ẹ̀ à kí ló ń ṣe ẹ́ o láti move on ní jàre game tó ń play lórí fóònù lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n. Thank you.

Ṣé wàá ok? Yeah, okay. wá ok. Ẹ ṣọ́ um, ṣe rí bẹ́ẹ̀ ṣe wà ń bí látẹ̀kùn tèmi wà bẹ́ẹ̀ ni mò ń wò yín. Mm-hmm. Yes now tí mò ń as in she. ẹ̀yin ò rí mi lọ́kàn ẹ fí many? Hmm. I'm eh, rí pé your wà bẹ́ẹ̀. Hmm. Ah. Tí ẹ bá máa ń Ah, pàdé ẹ ẹnìkan ń pè sórí fóònù yìí ó ṣáà ń sọ wípé òun fẹ́ bá bíi sọ̀rọ̀ mo dẹ̀ ní kò sẹ́ni tó ń jẹ́ bíi ẹni tó ń jẹ́ bíi kọ́ ló fóònù ó ṣáà ló fẹ́ bá sọ̀rọ̀. Ah, màmí mi yẹn àmàmí ah, náà pè é excuse me. okay ẹ má pè mí. ẹ ló mọ mi. ìwọ ọgbọ́n lójú ara ti àbí kò sí problem ṣáà dúró dé mi máa rí mẹ́sìn in the next ten twenty five minutes wàá rí mi. Yeah. Can Good morning. Oh, good morning. 哦，Thank you. You're welcome. Have a nice day. I need to. Bye. excuse me ẹ Emma, bínú uncle, it's ti baby. Can you find the number me? ní nọ́mbà mi mo mí pé ẹ jẹ́ ká exchange nọ́mbà àbí ṣé mi ò bá ń ṣeré oh no on the contrary i had a nice time eh, mo kàn pé um, kò necessary pé i exchange contact ara wa. mm but come in yes kẹ́kọ̀ọ́ gba nọ́mbà mi case tẹ bá ní èdè service mi nígbà mi ni. need service nígbà mi. Ah, kí ló ń sọ tí ó dùn ìwọ náà ru ọ̀rọ̀ tó ń sọ nígbà tí ojú ń pọ́n igún rẹ sáwọ́dì wọn ò bára ń bẹ̀ ni jẹ́jẹ́ mi mọ́mọ́ ìjókòó tó o sunkún wọnú ilé wa wá wá tọrọ ọmọ fún ọ tán o sì dẹni tó rí gbẹjọ tó rí gbẹpọn ṣébi lọ́wọ́ yẹ ká fi sún wọn mẹ́ ọ̀rọ̀ rẹ yé mi àmọ́ wọn ì tí ì bínú tí wọ́n bá bínú tán èmi lèmi sọ fún wọn pé ìyà ò gbọdọ̀ jẹ gúdúgúdú lójú bàtà wípé tó bá rí bẹ́ẹ̀ àwọn ń sọ̀rọ̀ ọmọ rẹ wá lé atọ́nà tó yẹ kó fàmọ́ra atọ́nà tí wọ́n yàn fún láti ibi tá a tọrọ rẹ̀ ó wá lé e sẹ́yìn ah, mọ́ bá wo mi jáwùn náà gbọdọ̀ bá wo aláwo jẹ́. bàbá ẹjọ ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n ẹ bá mi bẹ̀ wọn nǹkan tó ń bá fẹ́ tó ń bá fẹ́ tó ń fẹ́ gbà á máa fún wọn. tí wọ́n fẹ́ ṣe kí ni. ẹni ṣàlè máa sin Ọlọ́run pẹ̀lú mámúni ẹ bá mi bẹ̀ wọ́n ni. wọ́n fẹ́ kankan ní tí wọ́n fẹ́ ni pé ojúṣe tó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe ń bẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣe. gbogbo ẹ̀ tẹ̀sán látara fún mi jẹ́rìí kọ́tẹ ní káàntì mi ṣe wọn ò lè ṣe o nǹkan tẹ bá fẹ́ oníkẹ́sùn onígbàgbọ́ ni wọ́n. dákun báwo ni wọ́n ṣe jẹ́ sí. wọ́n ni àbúrò rẹ̀ ọ padà bọ olúfà lọ ni bí mo ṣe ń wọ yìí ọ padà bá olúfà ìgbà yìí mọ̀ lọ́sẹ̀ kí ni nígbà tójú ń pọn tó mò ń ké ó sunkún wọ́dọ̀ mi ni jẹ́jẹ́ mi mọ jókòó ẹ sábà lọ sọ lẹ́nu ọ̀rọ̀ lọ sọ yìí nígbà tí mo ti rí tọ́ sàtàrí tó yẹ eyín ń dàbí àpáta Ṣàngó bọ́ mọ̀ pé ní tí ọ̀dà lọ padà sọ. ó le jù bẹ́ẹ̀ lọ ó le jù bẹ́ẹ̀ lọ. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n kọ́ má bínú kó tó bá fẹ́ a máa fún wọn ẹ kò sí ohun tí wọ́n fẹ́ lẹ́yìn ìka ẹ̀ máa sojúṣe yín pẹ̀lú wọn ọ̀tán ní tí wọ́n fẹ́ bàbá ẹjọ ẹ má bínú ṣe bí lẹ́yìn ìgbà yẹn lọ́run ti fún mi láwọn ọmọ mẹ́fà tí ó dẹ̀ sí nǹkan tó ṣe wọ́n ẹjọ ẹjọ. ọmọ mẹ́fà ah. tí ò sí tó ṣe wọ́n ṣé n tó yẹ kó o fi dúpẹ́ rè àṣé ìṣòro lókùnrin rẹ̀ fẹ́ fi dúpẹ́ kò sí wàhálà sórí àtọmọ mẹ́fà tẹ́lẹ̀ bí lẹ́yìn yun àti tí ẹ kọ́kọ́ ní tẹ́ ń pè lọ́mọ àfàìmọ̀ kẹ́ mọ́ pàdánù wọn. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ ẹ já mọ́ báyìí. Baba, àǹtí mi ṣe ti rí nsìn ṣe rí nǹkan tí mò ń sọ fún yín ṣe rí pé ẹ ti kánjú lábẹ́ gbóná ẹ wò pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbáyìí àbí kẹ́ ẹ sọ fún pásítọ̀ church kọ́ lè tè kúnlẹ̀ àdúrà fún yín gangan ni. ẹ já lọ. ẹ wọlé ẹ wọlé lọjọ ilẹ ìgbẹ́ni gbogbo lẹ́yìn. ah my sister ẹ̀yin náà dẹ̀ gbà wọ́n gbọ́ ẹ má gbàgbọ́ nínú kan tí wọ́n sọ yẹn o ẹ wo ìgbà ìmọ̀ nìyẹn bíbélì sì sọ wípé tí ènìyàn bá ti wà nínú jésù kristi ó ti di ẹ̀dá tuntun ẹ wo kò sí ohun ìjà olóró kan tí wọ́n lè fi sí tó lè ṣe kankan ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wa wípé nínú ìwé àìsáyà orí kẹrìnléláàádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún àìsáyà fifty four verse seventeen ó ní kò sí ohun olóró kan tá ó ṣe sí wa tí yóò pa wá lára praise the lord ó ní bẹ́ẹ̀ sì ni gbogbo aràn tó bá dìde tó wà ní ìdájọ́ òun lẹ́ dá lẹ́jọ́ tó agbára ti wà lára yín ẹ ṣáà kún fún àdúrà kí ẹ máa gbàdúrà nítorí a ti kọ̀wé rẹ̀ wípé ní orúkọ jésù ní kí gbogbo ẹkún kó máa wólẹ̀ kí gbogbo àwọn kó sì máa jẹ́wọ́ wípé jésù kristi ni olúwa àdúrà ní kẹ́ ẹ máa gbà lọ́sàn-án àtòru àwa náà ò ní dáwọ́ àdúrà ṣùgbọ́n táwọn yẹn wọ́n jèrè ni ẹ ṣáàjẹ́ kí má mọ́mì mo dúpẹ́ wípé aládùúrà náà ni wọ́n bí mo ti sọ káwọn náà máa kún fàdúrà ìṣẹ́gun ti dé ẹ wo ẹ ti gbọ́ ẹ fọkàn balẹ̀ ẹ bá jáyà o èṣù máa bu ramúramù ẹ má jáyà o tẹ̀sán máa nà orúkọ Jésù orúkọ Jésù. àmín ẹ ṣe gan-an ẹ máa wá àkókò náà máa dọ́dọ̀ mọ́ mi ẹ ṣe ó dàbọ̀ ah, ah. irọ́ ni. Kẹ́mi wait ṣé ìṣẹ́ wà nínú wípé èmi pẹ̀lú ẹ̀ múra rí ni àbí kí ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. if you feel I'm disturbing you with my call, I'm very, sorry. Please. But tó bá jẹ́ wípé ìwọ náà máa ń pè mí bí mi náà ṣe máa ń pè ẹ ni tó dẹ̀ mọ̀ pé bí mo ṣe miss ẹ tí wọ́n náà miss mi bí ẹ ni mi ò ní máa disturb ẹ kò dẹjọ́ náà. bullshit Wobi, i'm a very busy man mi ò ní time wípé à ń pè yàn kan mò ń gbé aago mò ń call anybody please. Ah. ok ok o oh, má bínú èmi á máa make all the callings Just pick your call whenever I called you, please. Ah! Do not Kemi. Kí ni nǹkan tó fẹ́ gangan gangan gangan lọ́wọ́ mi? What do you want from me? Mo nífẹ̀ẹ́ ni. Mo fẹ́ kí mi àti ìjọ You know, yes. <laughs> ah, Kemi. Fún nǹkan tí wọ́n fúnra rẹ̀ mọ̀. Alá tí ò lè ṣe nìyẹn. Oh, oh. Kemi pẹ̀lú ẹjọ́ máa fẹ́ ara wa àbí fífẹ́ kọ́ ló sọ. Kemi o mọ̀ pé kò lè wẹ̀. Ah, bí yìí má ṣe bẹ́ẹ̀ náà òun ṣé torí circumstances tèmi àti ẹ̀ fi pàdé ah, èmi náà kì í ṣọmọ bẹ́ẹ̀ o mi ò ṣọmọ bẹ́ẹ̀ rárá sórí ibi tó ti rí mi jọ yẹn ó ní nǹkan kan tí mo wá ṣe ń bẹ ó ní nǹkan tó gbé mi débẹ̀ jọ yẹn kò ṣe pé máa wá bẹ́ẹ̀ always ẹ̀kọ́ kan náà ni wọ́n máa ń wá síbẹ̀ ṣòdẹ̀ rí bí mo ṣe rí ẹ báyìí ni ọkàn mi ti bẹ̀rẹ̀ sí ní fà sí ẹ nítorí ẹ ni mo ṣe move close. wá bá ẹ ń ṣe pé anything even nígbà tó fún mi lówó kò ń ṣe wípé wọ́n látọkàn mi láti gbà lọ́wọ́ ẹ̀ nítorí mi ò kí ń ṣe aṣẹ́wó but kó má máa rí bíi pé bóyá mo gbéraga àbí mo insult ẹ mo bí jẹ́ kí n gbowó yẹn lọ́wọ́ ẹ̀. baby whatever sori èmi ní àsìkò tí mo wà yìí mi ò ní time fún relationship kankan be with you or any other girl mi ò rí àyè pé èèyàn kankan fẹ́ èèyàn kankan ṣó ti gbọ́. bíi kí ló dé. wo mi ò in the right frame of mind o and eh, eh, don't worry i can help you get back into your frame of mind and even you, you see, o mind. Um, um, excuse me, be for me some seconds. No problem. báwo. yẹsí kí ló fẹ́. mo ti ń pè láti jẹ oògùn ikọ̀ ọ̀lẹ́ kí ló ṣẹlẹ̀ náà. sọ́dọ̀ mi ò mọ ẹrí mi ò mọ ẹrí I don't know you mi ò mọ ẹrí jẹ́ kí ló pè mí fún why are you calling me. oh oh oh oh dear it's very simple má wò wípé torí pé mo ti ṣe é ìwọ náà ṣe àwọn àṣìṣe má ṣe kan tó jẹ́ pé mo fojú fo ogbó ẹ i have to let go because i love you see that. Eh, who is your dear? answer me who is your sweetheart? who is your dear? Hey, let me know. Wobi, I want you to erase whatever happened between me and you. Okay? Kò dẹ̀ máa pè mí mọ́. Àjùmọ̀, ah, Kẹ́mi, eléyìí ti pọ̀jù now. Ah, are you mad? How dare you touch me with your filthy hand? I still love you. Wo, ní ajẹ́lájí ẹ̀ láyé ẹ ni mo sọ tí bá tún lọ àbí o dá mi dúró ọ ò gbé kọ́ọ̀ fóònù ẹ o pé kúrò mi nǹkan tí màá ṣe fún ẹ ẹni tí ò mọ ẹ abẹ káàánú stupid man òun ló ti gbọ́ yẹn o bíyì bíyì. ṣe bó orí nǹkan tó kọ́ ṣe bó síbi ìwọ nǹkan tí màá bẹ̀ fánú lu yìí ara ẹ̀ gan akọ ọdún náà bá ń kọ́ kí ló ṣe kí ló ṣe ṣé mo mọ ẹ ni. That's okay. Did I know you? I said it's okay. You are a very stupid man. Ken, Okay, Shama kékeré o. Ìgbà lo meet bọ̀bọ́ yìí tó ti ń take on a dinner date. Thirteen no date. Oh. Wo kò ṣe pé yẹn ni kinní mi but problem tí mo ní gan ni pé ẹ̀rù àwọn ọkùnrin ń bà mí ẹ̀rù ń okay okay so pẹ̀lú gbogbo nǹkan tó wá sọ fún ẹ yẹn kí wàá response díẹ̀. Oh, kini ni fẹ́ sọ ju pé mi ò tí ready for any relationship for now lọ kó tó sọ fún mi ẹ. Oh. Uh-uh. bọ́ ìwọ ló sọ fún wa pé bọ̀bọ́ yìí nice and don't forget o sọ pé ìwà àti Kúnlé ẹ̀ ní right relationship for now. wo kò sí nǹkan kan mi ò kàn tiẹ̀ sí ní right frame of mind ni. wo wo bí. ní tèmi o èmi ò bá ní kó fún bọ̀bọ́ yẹn chance who knows it could be your Mr. Right ọlọ́run. whatever ṣeré mi lọ́wọ́ tí mo wà yìí àti mr right àti mr left mi ò fẹ́ kankan nu gbogbo wọn yes mi ò ready for any relationship for now mo sọ lẹ́ẹ̀kan yẹn just leave me alone. Ah. igi yìí ò dá àyọkúrò ní ìdènà tọ̀hún náà ò dá àyọkúrò ní ìdènà igi wo ló máa lò tó máa fi ṣe ọbẹ̀ tó máa fi jiná. whatever. ọkùnrin lórí tó fi ń ṣakọ yìí ìwọ lọ́rùn ọba wa wá tá ń wá ọkọ fún wa o fún wa lọ́kọ o. àmì o hmm. àwa tá a dẹ̀ ti ní náà kọ́lọ́ má jẹ́ kán sá lọ mọ́ wa lọ́wọ́ o. àmì o. <laughs> ẹ̀yin lẹ mọ̀ ẹ fàbùsí sílẹ̀. <laughs> Ah. Oh, oh. ta ló fẹ́ jẹ́ ta ló fẹ́ jẹ́ ju Mr. Please give me chance lọ. o dẹ̀ oh. gbé. kí n gbé what's wrong with you girl pick it up. owó yín lè ń kó bọ̀bọ̀ yìí lè jà ọ̀rẹ́ tí ní kí n bá yẹ mọ̀ kó mo máa bẹ̀mí náà ní sí pé hey please marry me please do this please be my wife kiri kankan ló máa sọ nìyẹn náà. ok wọ́n ní ká gbé yẹ o dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi o. hello. mrs <laughs> van dam. Obi. Let's go straight to the point. As from this moment, mi gbọ́dọ̀ rí ẹ mọ́, má pè aago mi mọ́. Wo wo wo wo bíi bíi ṣòrí nǹkan tó ń sọ rí. Kò easy láti gborí sínú any married gan for now. Jẹja èmi tí mo jóbìnrin, ó mọ̀ wípé for now mo ní láti ṣètò àwọn nǹkan kan. Nǹkan tó ń sọ yìí ò easy kò fún mi little time jẹ́ kí n get around me together so then a ti máa ṣe àwọn nǹkan tó bá fẹ́ ṣe àbí. kí ni mo sọ kí ló sọ gbọ́ mi dáadáa má try láti sọ pé òun bọ̀ ní ọ́fíìsì mi o or else ma embarrass ẹ inú ẹ adùn. mo understand ẹ mo understand ẹ but wọn náà gbọ́ tèmi gbọ́ tèmi mi ò sọ pé pé mi ò ṣe mo ì máa ní interest later but ṣé mo pé má jẹ́ kí n rush Joe, please fún mi ní little time abeg. kí ni mo sọ kí ló ń sọ ṣé o wojú aago tó ń sọ̀rọ̀ ṣé o mẹni tó ń bẹ sọ̀rọ̀ ṣá. Um, <laughs> okay darling èmi náà nífẹ̀ẹ́. o dẹ̀ ṣọ́ọ̀pù nǹkan kò ṣe é. of course i'm fine. à nǹkan ṣe é wo bí ó máa bẹ́tà kó tètè sọ nǹkan tó ń ṣe é kó má pamọ́ sábẹ́ aṣọ káwọn fámìlì ẹ lè tètè mọ ibi tó máa gbé ẹ lọ tó máa lọ wò ẹ. <laughs> okay i'll see you soon ọlọ́run tẹ̀ jẹ́ kí mi àti ríra mọ́ láíláí. love you too bye. Oh. Oh. kí ló ń ṣe idiot ṣé mo eh, ṣe mo ṣe love you kó tó sọ pé love you too àrùn bá àwọn ọmọ yóò yà can you imagine. ọ̀gá ẹ má ṣe sùúrù ni o inú ọ́fíìsì mi ni mo ti ń gbọ́ ohùn yín bẹ́ẹ̀ ṣe ń pariwo pariwo ẹ̀yin àti ta ni. wọ́n ń sílé ìkẹrẹ̀ kan yìí ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dínmárì òsì mi lọ́rùn ìmọ̀ tí mo gbé tó fi ń jùjùkujù fún mi báyìí. ọ̀gá ẹ máa tèkè rí dìgìdì lẹ́nu ni ẹ má torí obìnrin kẹ máa máa kẹ́mi yín sókè torí obìnrin lẹ ṣe ń pariwo ẹ jọ torí ọlọ́run o ọmọ kò bá wa o àwa tẹ̀ ń bọ̀ a pọ̀ gan-an o àwa tá a wà lọ́rùn yín pọ̀ gan o ẹ jọ ẹ fira yín lọ́kàn balẹ̀ ẹ dẹ̀ mọ̀rọ̀ àwa obìnrin ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tẹ̀ ń yàdá sí rárá rárá ẹ dẹ̀ mú yẹ. ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ìṣòro fún mi. ọ̀gá ẹ má ṣe sùúrù ni o. a ní mi ò lè ṣe sùúrù for anything. ó máa ní sùúrù nítorí ọkùnrin kan ti hot tẹ́tẹ́lẹ̀ ìyẹn ò mí ní pé kókó á lọ́kọ̀ kó má give anyone else a chance calm down o. Hmm. bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé àwọn ọkùnrin ò lọ́rùn àwọn ọkùnrin ò lọ́rùn díẹ̀ nu wọn báyìí ló náà púpọ̀ nu wọn nǹkan burúkú ìbàjẹ́ ló wà lára wọn ṣé tí wọ́n bá ní ìdí nǹkan báyìí lọ́wọ́ obìnrin náà máa ṣe wípé àwọn lélẹ́yìí àwọn lélẹ́yìí àwọn máa ṣe gbogbo nǹkan ayé ìta bá fẹ́ fún wa bó tó bá ti rí nǹkan tó bá rí tó ti àtìgbò ẹ̀ mọ́ báyìí wọ́n máa dọ́ọ̀bù yẹn lọ́wọ́ kan ni yes mi dẹ̀bẹ́ kó ṣẹlẹ̀ sí mi you know now ìmọ̀ ah, ìṣòrókò ń pariwo ohun tó bí gbàgbé pé bóyá àdúgbò láìbẹ̀ ọrùn mi ló wà bẹ́ẹ̀ ló ṣe ń ṣe sí mi now níjọ́ wo la pàdé. ẹ ẹ ẹ ẹ so o fi ìpè láìfẹ́ òsì lọ́wọ́ àbí ó dàbí ẹni pé ó ti yọ fún ẹ ó ti ń dá lórí rú jọ mú bá bẹ̀bẹ̀ jọ jọ. ìfẹ́ indeed. yes he's in love. Oh. ok mo ti gbà yín mo ti gbà yín o. Hmm. ṣègùn ògúngbé films production tún gbé tuntun dé ẹ̀mí làjàlá kà á kọrin ọba ilé ayé làwa orí ètè làwa ilé ayé la wà orí èpè la wà ìpè mi ló ń ṣàyè lórí èpè tá a wà o. ẹ̀mí rírí ẹ̀mí àìrí. kẹ́mi tẹ́rí bá fẹ́ mi kẹ́mi tẹ́rí bá fẹ́ mi ó fẹ́ èmi kọ́ náà lájọ́ ń ẹja ò tó ẹyẹ òkè èmi kò ń lọ lájọ ń lò ìrọ́pò igbó àtọmọ èèyàn èmi kò ń lọ lájọ ń lò paramọ́lẹ̀ àtọ́ká ṣe bẹ́ẹ̀ èmi kò ń lọ lájọ ń lò èmi tó ṣayé àtẹnitáyé ṣe èmi kò ń lọ lájọ ń lò owó ń bojú ọ̀rẹ́ jẹ́ ẹ̀mí ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́. ọkùnrin bá ní ọ̀rẹ́ jẹ́ ẹ̀mí ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́. olọ́dọ̀ bẹ́ẹ̀ sẹ́sẹ́ oh. ṣe máa sọ. Táyọ̀ Jùmọ̀kẹ́ Búkì yẹn máa bọ̀jọ́. Ah! Ah! What? Ah, ah what's happening? <laughs> This is not Christmas. Yeah, I got a goodies for you, boy. Check it out. Check it out. Check it out. Ah! what is this? Gbé you? wá jàre. This is for me now. What? I Abeg. Dùnú ah. Kẹ́mi. Iṣẹ́ wo lo ṣe tó fi rówó ra gbogbo designer bags you know, Because I mean these are good. Ah. Um. Ẹ̀wọ̀ ẹ̀yàn rẹ̀ mi, mi ò ní parọ́ fún yín, mi ò ṣiṣẹ́ kankan. Okay. Yes. Lẹ́nì ni mo jẹ́ kó yé bí yìí pé gbogbo love to trust me láti jọ But mo ti accept. Mo dẹ̀ jẹ́ kó yé wípé ẹ̀yin ọ̀rẹ́ mi gangan lẹ́nu wípé kí n gbà fún un. Ìdí nìyí bẹ́ẹ̀ mo ti wá sọ fún yín pé àfi kó wá dúpẹ́ lọ́wọ́ yín o bó ṣe gbé mi àti boutique yẹn ó dá mi sílẹ̀ mbẹ́ ó ní kí n wọ́n boutique kí pick àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ mo pẹ́ máa like kí ba bá yín Màá I'm coming up. Who? Wow. Yeah. Babe. Yeah. You're so lovely. Ah. Wo? You can say that again. Oh, my God! ọkọ tó wá ṣẹlẹ̀ sí. Wà á mú bí wa. Kó kó wa mọ̀ bu alẹ́ kan náà káwọ́ kò Yeah. I, mean, it's high time. No! Ah. N-O! No! Ah, uh, why? Kẹ́ni. Kẹ́ni kẹ́lẹ̀. Ah, Kí ló dé? You yes now you don't even go there. Kí èmi mú bí ìwà sínú ilé yìí. Eh jumiles kí mú mi ah, ọlọ́run ní jẹ́ èmi o mi ò ní time gbogbo yẹn àti wípé bí yìí mi ò lè tí mo wá sínú ilé nítorí pé ẹ̀rọ ẹ̀yìn ènìyàn ń bà mí jẹ́ẹ̀sì. <laughs> Eh? Ah, eh, eh, ah. hold it hold it hold it right there dúró kí ni tí wọn gbogbo yẹn kí ni gbogbo nọ́ọ̀sẹ̀ tó sọ yẹn wo wo wo wo táwọn eléyìí ò bá lè sọ̀rọ̀ àbí tí wọn bá ní boyfriend èmi ní boyfriend o so má fi ṣe. èmi gan ní boyfriend júmi ní ìwọ náà ìwọ ní boyfriend ayẹyẹ gbà mí o ṣé boyfriend ló ní yẹn ṣáwọn boyfriend má jẹ kí ẹ̀rọ oúnjẹ lé tẹ́tẹ́ oh. ní kiri yẹn ní boyfriend ah. dá mi lóhùn ṣáwọn ni ah. Ah, mo sọ̀rọ̀ bí yóò sọ̀rọ̀ boyfriend abeg. Oh. Hmm. mo mi sí mi ní fún ẹ ó ṣe ra bag fún wa. yes o oh. sọ̀rọ̀ kí n gba bag mi padà sọ̀rọ̀ kí n gba bag mi. ọ̀rẹ́ mi ló rẹ̀ mo tún gbé production tún gbé tuntun dé mí làjàlá kà ọba ilé ayé làwa orí ètò làwa ilé ayé làwa orí ètò làwa ìpè mí ló ń ṣàyè lórí ètò táwa ẹ̀mí rírí ẹ̀mí àìrí kẹ́mi tẹríba fẹ́mi kẹ́mi tẹríba fẹ́mi o fẹ́mi o. èmi kò ná lájọ ń lò. ẹja ò tó ẹyẹ òkè. èmi kò ná lájọ ń lò. ìrọ́pò igbó àtọmọ èèyàn. èmi kò ná lájọ ń faramọ́ ọ̀lẹ̀ àtọ́ká. mo rí pé suit ni àwọn aṣọ tó wà ń bí báyìí ṣé ẹ̀yin máa ń wọ suit ni oh sorry ọkọ yín lè fẹ́ ra fún. Ah, rárá mi ì tí ì lọ́kọ. oh ẹ tí ì lọ́kọ. but dad mi mo fẹ́ ra suit fún but then mi lè decide èwo ni mo fẹ́ but sísè ìjọkùnrin ṣé ẹ lè help me alright mo like eléyìí then jíso lágbèsè má so dùgbẹ́dùgbẹ́ tó ń fi lókè ìdìbò ló fẹ́ já sí gbòǹgbòǹnà àtẹ̀rìn tó ń fẹ́ wọ̀ yá àjà yìí ló má jẹ́ náà ariwo kẹ́kun ó padà ní gbogbo lẹ́sẹ̀. ṣé méjì tí wàá kì bẹ́ẹ̀ni thank you. i'm sorry um, ẹni pé ẹ ò tí ì lọ́kọ. no not at all. ìyá ọlọ́run á pèsè. àmín àmín. Um, orúkọ mi ni akin. ọmọ Táyọ̀ lórúkọ mi. Táyọ̀ ah, mo like orúkọ yẹn. thank you. ẹ jọ̀ọ́ má bínú ṣé yà lè exchange contact wa. Sure. Thank you very much. No problem. Eh, take an issue, man. Yeah. Mm-hmm. Yeah. I'm checking. You don't move it. Yeah. Okay. Don't worry. Mm. Thank you. Yeah. Thank you. You're welcome. Lágbára kò lè mẹ́mi sá Don't you forget. Do you remember? Girl, how we met last December. You said like I could now. Say, man, we take it slow. I fall for you now, now. I thought you should know. Hold your infatuation, so me, and there's no umbrella. Mama, mama, mama, you they send down the rain. Ah, when it hold your infatuation, so me, and there's no umbrella. Ay, ay, ay, ay, ay, you they send down the rain. Ella, Ella, Ella, Ella, Ella, Ella, Ella, Ella. I love you, my Isabella. Happy to die for you. I can't get enough of you. I do a lot for you. Oh, girl, I know this song for you. Why they all back Give me love? Me and you, we both got one picking. I've been searching for love. Tell you what, baby, you the only one I've seen. You the prettiest I've seen. I mean what I say, and I say only things I mean. Open up your heart to me. Open up your heart to me, Nana. Ojo infatti, na sorry me, and there's no umbrella. Mama, mama, mama, you they send out me there. Ah, money pe ojo infatti, na sorry me, and there's no umbrella. Ay, ay, ay, ay, ay, yo, they send me there. Ella, Ella, Ella, Ella, Ella, Ella, Ella. ela. I love you, my Isabella. Bíyì, kò dẹ̀ jọ nítorí ìtọ́lọ́hún ó dẹ̀ wá gbé mi jáde lọ́la. Mm. Eh, ah, ah, ah, Bíyì, ṣé mo ṣe é ni? ẹ́ eh, àbí mi ò dáa tó lọ́mọbìnrin tí mo bá ṣe ẹ́ ó dẹjọ́ kò sọ fún mi náà ẹ́ eh, please. Ah ah ah ah. Hmm? Hmm? Bíyì. Dá jọ dẹ̀ ń sọ pé tí n bá tún ṣe kú jókòó dárí jì mí jókòó fún mi ní chance díẹ̀ jọ́nà ọ̀hún bí kòkó miss ẹ ni mo wish láti rí ẹ. Ah. but but but but mo mọ̀ pé òun ní girlfriend dípò máa nífẹ̀ẹ́ sí i òun ní anybody àjọ money now please consider me. Huh? Ah. Babe. Oh, okay, baby. And eh, no problem, mo ti gbọ́. Ajá kò sì ti Make sure pé o tètè dé o. Bíbí ẹ̀kọ́, mo lè change mind mi pé mi ò tẹ́lẹ̀ lọ́mọ o. Yes. Okay, mo ti gbọ́. Bye. Okay. <laughs> Ah, ah, what's up, darling? Oh, Ọwọ́ won't come? I'm fine, yo. Ah, ah, ọ̀gá. Oh, Ẹ wá tẹrùtẹrù lábí pé ń wọ̀lù bó lẹ́nu ti yìí o. akínni o ìbọn ni o. mo ṣàrántí pé mo dágbére fún yín láàrin pé mo lọ bank. yá kí n ṣe pè mí níyẹn pé kí n máa bọ̀ lọ́fíìsì òun pé òun fẹ́ gbé mi lọ ṣe shopping o pé òun máa gbé mi lọ fún dinner date lọ́la. wow ah, eh, eh, that's very good. i know. Ah, ah, um, mm, mm, mm, oh, anyway bí yìí tèmi náà ó promise mi pé láàárọ̀ la ó máa wá gbé mi náà jáde. yes so please and please kéèyàn kan má fi ọkàn lámi lójú o torí pé àwa náà lọ́kọ ti wà o. kò sẹ́ni bẹ̀rẹ̀ tó fẹ́ fi ọkàn lẹ́lẹ́jú. what <laughs> babe mo ń bọ̀ wá gbà nínú aṣọ yẹn o mm. ìwọ ni kọ́kọ́ ló ní o okay okay. Kẹ́mi yẹn dúró ẹjọ́ wo ló wá ń rò látẹ̀kọ́ jẹ́ àlọ́ àbí kó bá àwọn kọ́kọ́rọ́ mọ́tò kí n drive kó bá wa ń lé. irú ẹjọ́ wo ló ń rò báyìí jẹ́ àlọ́. how you babe ẹ ṣe sáré miss wa nìyẹn ni. a ti ń bọ̀ nílé already. ta ni. Hmm, Táyọ̀ nìyà irọ́ ni o o mi pé bọ̀dá kí wà nílé ọ̀dọ̀ wa. for real ó wà ń bíbáyìí. mo tọ́ fọ̀ fún ọ jẹ́ kí n máa wọ̀ sọ̀rọ̀ kí lè bí pé lóòótọ́ náà wà nílé ọ̀dọ̀ wa nísìrò jẹ́ ń gbé fóònù fún. àwọn ọ̀rẹ́ mi. tani. mi. Oh. hello. oh ọgbẹ́ kí. wọ́n mi wọ́n mi. you're fine ẹ wà okay ẹ wà pa. Uh, okay okay jẹ́ kí n bá a sọ̀rọ̀ ẹ hello uncle akin. mo wà pa ẹ̀yin kan òótọ́ ni mo wá lé yín. Ah, ah, finally, finally. Abi? It's so good to hear your voice. Ẹ <laughs> eh, mọ̀ nǹkan, àárín jìnnà tòsí làwà. Èmi gan expecting. Jẹ́ kí gbóhùn oh, oh, wọn. oh, okay, okay, okay. Let me bá yín sọ̀rọ̀. Wọ́n lè pọ̀. Uncle Akin, wow, ṣé wàá okay? Ah, inú mi dùn. <laughs> Ẹ ṣe gan. Ah, All right, thanks. Hello, sir. Yes, sir. No, means answer. Ibara. Ah, okay. Um, mo yàrá epo níbẹ̀. Okay, sir. Okay, okay, màá tún padà, sir. All right. Kí ló ṣẹlẹ̀? Urgent call ni o. Ó ń kí ni? Ọ̀gá mi ní pé kí n sáré máa bọ̀ lọ́fíìsì sísinsin. Mo dẹ̀ sọ fún wọn pé mi sí àrántí, wọ́n ní èmi tí wọ́n ṣe rí ní Ìbàrà roundabout ìgbà tí mo fẹ́ yà sọ́dọ̀ ń bí nìyẹn. àwọn ọ̀rẹ́ mi wọ́n ń kọ́. Um, ọmọ kan tó máa ṣẹlẹ̀ ìwọ náà ló máa assist mi lórí ọ̀rọ̀ wọn bàbá mi jẹ́ kọ́ mọ̀ pé mo máa padà wá màá padà wá wọn kọ́ máa bínú. ṣùgbọ́n jọ I'm sorry. I'm sorry. jẹ́ kí n tètè máa lọ. All right. for me time. ó dẹ̀ dùn ún gan pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí wà á rí ẹ lọ́jọ́ mi. kò sí wàhálà. bye. dùgbẹ́dùgbẹ́ tó ń fi lókè níbo ló fẹ́ já sí gbòǹgbòǹnù àtẹ̀rìn tó fẹ́ wọ̀ yá jẹ̀ yìí ló máa jẹ́ náà ariwo kẹ́kùn ó padà ní gbogbo léńgé o ìtàkù tó ń pé kẹrin máa wọlò pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìgbà òrò kí n fọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ṣé ẹ̀rí mọ́tò tó jáde ń sìn ni. àbí ultima àtàrí díẹ̀ tó ń lọ yẹn ó ti lọ ó ti lọ. ah oṣù ah, wa lọ́kọ̀ kan àti àwọn kákẹ́ ti lọ wáyé tó máa ṣe bẹ́ẹ̀ náà òun tó bá mo yẹ sáré bọ̀ níbi tí mo yẹ pé wọ́n láti ń bọ̀ náà pé kàtẹ́lẹ̀ meet wọn for the first time. Eh? kò ń ṣe pé òun náà ò fẹ́ rí yín wọ́n pè lórí phone for meeting and he had to rush down. ọkùnrin náà máa dúró de wa. àbí he will come na you guys will meet him ẹ̀ dẹ̀ ní sùúrù. Eh, eh, anyway ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá lọ́rọ̀ wa á gbọ́dọ̀ garùn. tó bá ṣe rí mo ń sáré mo ń sáré bọ̀ ẹ́ ẹ eh, Jùmọ̀kẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní complain ni pé mo ti ń sáré jù. ó yá má parẹ́. Ọlọ́run ò jẹ́ ká ní accident tó bá dé bá drive. àbí anyway kí ló sì sílẹ̀ fáwọn aṣá. kò sóúnjẹ. ká lè jẹ. bẹ́ẹ̀ níbẹ̀ níbẹ̀ èmi yìí ò ní bọ́ èmi yìí. faramọ́lẹ̀ ṣàlàfíà ni. Ah, a dúpẹ́ kí ló dé ṣé kò sí ti mo rí ẹ. ó wà mo fẹ́ wá bá ìsọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ kí ẹ nílọ. ìjà ńlá kan ń bọ̀ láàrin kan nínú ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ̀. ìjà. bẹ́ẹ̀ ni. èwo nínú àwọn ọ̀rẹ́ mi. Táyọ̀. Táyọ̀ mo rí i pé ìjà náà lágbára ó sì lè la ẹ̀mí lọ nípa ìdí èyí paramọ́lẹ̀ kí ẹ sára. ìjà láàrin mi àti Táyọ̀ ṣebí kí ló lè dìjà láàrin mi àti Táyọ̀ <laughs> best friend mi ni. bí ò ṣe sí igi tí ẹyẹ ò lè balẹ̀ ohun tí àwa bá fẹ́ kí ẹyẹ rí òun ló ń rí kò sí bí òkè wọn ṣe ga tó tí ejò afàyàfà tó bá fẹ́ gùn á gùn. paramọ́lẹ̀ ohun tá a mú mi rí nìyẹn ohun tó fà á àsìkò ọjọ́ ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ mi ò mọ̀ kíyèsára. ó ṣe mo dúpẹ́ wọ́n mọ nǹkan tí màá ṣe sí i. Táyọ̀ ìjà láàrin mi àti ẹ̀ my best friend kí ló fẹ́ fà? <sighs> tí ṣe bí ó bá rí ṣèbí náà kì í sọ. Kẹ́mi àlá lásán ló máa jẹ́ kí ló fẹ́ẹ́ fàjà láàrin mi àti ẹ. Táyọ̀ èmi fẹ́ kó jẹ́ ká rí bíi pé àlá lásán ni o yes because kó má lọ jẹ́ wípé àwọn ènìyàn ibi wọ́n fẹ́ máa gbé àwọ̀ wa wò ṣiṣẹ́ burúkú hmm. kò yẹ. ọ̀dẹ̀ rí yẹn náà sọ kò sí nǹkan tàdúrà ò lè ṣe. of course kò sí nǹkan tàdúrà ṣe tẹ̀ but to me èmi bá ní wípé má jẹ́ kí a fi àdúrà nìkan ṣe ọ̀rọ̀ tó wà lẹ́yìn o ṣòye ìbá hmm, ní bí a ká ṣe báyìí as from today ẹni tètè bá wà lára àwọn méjèèjì tó lè fa gbọ́n mi sí omi ò tó bí a ká stop it for now hmm? ìyẹn kọ́. ọ̀tọ̀ hmm. ni o ọ̀dẹ̀rí yẹn náà sọ gbogbo yá mi lélẹ̀ yá mi náwó yá mi láṣọ yá mi gold bóyá ká stop gbogbo ẹ̀ náà nǹkan tó bá máa dájà lẹ ká stop ẹ. yeah but ìyẹn ni kọ́kọ́ again jẹ́ ká ṣe báyìí um, àjọ tó dá wa méjèèjì kó dájọ́ ń dà hmm. èmi á bẹ̀ wá pé bóyá ká stop ẹ for now yes ṣé o mọ̀ wípé àlùjọ náà owó ó le púpọ̀ gan hmm. owó dẹ̀ ló ń ba ojú ọ̀rẹ́ jẹ́ so láti sìn lọ jẹ́ ká stop àjọ yẹn má jẹ́ ká dá mọ́. Mm. ọmọ kan ìwọ hmm. ìwọ lè dúró kó sì máa dájọ yẹn èmi á kúrò kò sí wàhálà. Ah, ah, no no no no ah, báwo mo ṣe máa dájọ lọ tí wọ́n máa kúrò nígbà tí mo fẹ́ ṣèkà fún ẹni náà because owó pátápátá la mọ̀ kan tí mo fi owó yìí ṣe ṣó yẹ ṣó rí jẹ́ kí èmi kúrò fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà àjọyẹ̀ wù mí dá mọ́ ṣó yẹ ẹ ń bóyá kí mi stop fún ọ kí o máa dájọ ẹ lọ ṣó yẹ ń sìn ṣé wàá lè fi ṣe nǹkan tó o fẹ́ fi ṣe. Hmm? ọ̀rẹ́ mi. yes darling. <laughs> tó bá wí bẹ́ẹ̀ eh. mo ti gbọ́. ọ̀rẹ́ lọ sí ló ṣe. yes. Eh, eh, àbúrò ní ìṣẹ̀lẹ̀ láàrin wa lágbára lọ. àmín àmín àmín àmín àmín. so afa báwo ni trip ọ̀la. mi ì tí mọ. yóò ọmọ táyọ̀ ni. <laughs> yeah. Yeah. Mm, that's my girl. Move now. Akin. Yeah. Kí n mú. Ah. Yeah, kò mọ̀ pé torí kò lè mú ni mo ṣe fún ẹ náà. Akin. Kilode. Why do you hate me this much? is it a crime to love you? If tí mo ní sí ẹ ṣé wàá jẹ́ wàá jẹ́ṣẹ̀ ni o fẹ́ pa poison me, ah, kí ló mean ṣé o ò trust mi ni so my wá drink for ẹ màá wá poison me. torí kí ni. Akin kí ló fi sínú drink yìí ah. because I saw you borí ẹ tó fi oh okay mo fẹ́ drug mi kí n lè fi sùn kí n sùn lọ kí n gbàgbé ara mi síbí báyìí àbí ṣé nǹkan tó fẹ́ nìyẹn. ó yẹ kó máa pé mi kì í ṣọmọdé tí bá fẹ́ kó wà pẹ̀lú mi níbi ṣùgbọ́n tí n bá drug ẹ tí mo fún ẹ lóògùn kò tún wà pẹ̀lú mi ni. ok o èmi ò poison nǹkan tó gbé dání o tó bá yẹ pé o ti wá rí mi pé mo ti fi nǹkan kan sí ìwọ fúnra ẹ yẹ nǹkan yẹn wò náà kó wo nǹkan tó bá wà ń bẹ fúnra rẹ ìyẹ̀wò kò yọ fúnra ẹ. Akin Will you marry me? This is Yes. Thank you very much. <laughs> okay. Oh my God. I love you. You too. <laughs> Oh, so beautiful. Congrats, yes, darling. <laughs> Thanks, wow. ladies. Ami o. Ami. Remy, I'm so happy for you. Thank you, <laughs> ah! darling. Babe, I wish to be you uh right now. uh I uh-uh. swear. Why? Wow. Ah. B is going to do the needful very soon. I'm pretty sure of that. Yes. <laughs> why tó ṣàmì sí a bright to be why. èèyàn rẹ mi ó kúkú wù mí kí n but ah, you dé kí me? what's the problem ẹ wò ẹ jẹ́ kí n sọ̀tọ̀ fún yín èyí tí mo parọ́ fún yín ti tó gẹ́ẹ́ kẹrin èmi ni mo láìbí yìí o pé yóò like mi rárá. it's a lie. bẹ́ẹ̀ ni pé yóò fẹ́ rí mi sójú gbogbo àwọn calls ti máa ń make yẹn o parọ́ ni three ah. calls. he hates me so much. but oh, wait o oh. gbogbo àwọn gifts tó máa ń send tó máa ń fún wa tó máa ní láti bí yìí ni àwọn yẹn ń kọ́. ah ebi ni mo fowó mi rà. ah èmi ni mo fi owó mi rà bíyì kan ló ra fún mi ẹ̀yin ọ̀rẹ́ mi bíyì hate mi ju ìgbẹ́ lọ yes he doesn't want to save me. ìlú tó kọ́ máa sọ fún mi ni wípé ẹnì kan wà nínú láìpẹ́ òun pé lady t ó ní fíẹ́ sí òní yẹn ó sì kó tó fẹ́ fi mí ṣe. Ah. Some people are like, the only thing when pay. Bukowa and their friends. We don't understand what it means to be in love with someone and not get the love in return. but who are we to judge you? We can't judge you. We are friends. Just move on. That yeah, it's well, mm, like, it happens. Baby, whatever his name is. He can go to hell for all I care. Yeah. Where now? you're a very pretty lady ọkùnrin wo ló máa rí ẹ tó máa ní pé òun ò níyàn á jẹ́ pé ọjọ́ ẹ̀ ti fọ́ ni snap out of it. move on. rubbish lélẹ́yìn náà. nǹkan tí mo fẹ́ kò ṣe é sì ní ojú ẹ̀ lókè mọ́ kó erase gbogbo memory of that nonsense bee or whatever kò fún àtẹ̀láyè láti gba ọkùnrin mi wọlé. Yes, Come on. I'll try. I'll try. okay. yes, yes, yes, ìwọ kìíní burúkú yìí kí ló tún wá ń bì báyìí o dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀. Ọmọ́táyọ̀ mi ò lè fi lọ́rùn sílẹ̀ torí kò nílò mi lọ́wọ́ tó wà yìí àti wípé ewu ń bẹ lóko lóńgẹ bẹ́ẹ̀ ni. ẹ máa gbọ́ mo nílò ẹ gidi kí ni ìwúlò ẹ ganan mo ní mi ò ṣe fi mí sílẹ̀. Ọmọ́táyọ̀ ojú bó ṣe ń rò lọ irú rọ̀bà yẹ ká èmi nìkan sì ni mo lè dáàbò bo ẹ bẹ́ẹ̀ ni. ṣé wọ́n ti dáàbò bo ara ẹ̀ tán mo ní mi ò ní interest ṣé mo jọ ìjọ bíi tìrù ti ẹni ó lè fi mí lọ́rùn sílẹ̀ kó fi láyé mi sílẹ̀ kó lè má bá kádàrá ti ẹ máa lọ. ọmọ Táyọ̀ nǹkan tí mò ń rí orí ewu wà àti wípé ìjà ń bọ̀ bẹ́ẹ̀ mi ò fẹ́ rí nǹkan burúkú tó rí. Just get out of my sight. Leave me alone. Go! Tani. Eh, Wale. Kò sí jàre, mo kàn á gì lórí fóònù jàre. Lórí fóònù? Ló hmm. ah, lè pariwo tó yẹn. <laughs> Káfà. Mo wà ìwọ́kọ́. Mo wa pa, ìwọ́ ẹ̀sẹ̀ ló ń jáde ṣóun òun kọ́ ẹ eh, bọ̀ ìgbà tó pè lẹ́ẹ̀kan ibo ló lóun he's down the street he'll soon be here. Oh, eh, eh, to túmọ̀ sí What if I didn't buy me? Yeah. See, i can't wait to see him ọdún pẹ̀lú. one step before the other please. Uh. at last. Oh no, at last. Hello, guys. Oh, oh God. God. I want you to meet my man, the love of my life. <laughs> Kenny. my Prince Charming, my everything. Mm. I can't wait! ó wá bá ìsọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ kí ẹ nílọ. ìjà ńlá kan ń bọ̀ láàrin kan nínú ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ̀. ìjà. bẹ́ẹ̀ ni. èwo nínú àwọn ọ̀rẹ́ mi. Táyọ̀. Táyọ̀. mo rí i pé ìjà náà lágbára. ó sì la ẹ̀mí lọ. nípa ìdí èyí paramọ́lẹ̀ kì í sára. hello guys. oh god. Oh god. I want you to meet my man, the love of my life. <laughs> Kenny. my Prince Charming, my everything. Mm. I can't wait. Um, nice meeting you. Uh, Seme. Okay. Meet my friends. okay. Bukola is my name. Oh. B? Ah. Kí No, Aki. no, uncle. iṣẹ́ mọ́rí ni i mean what's going on. Um, <laughs> ṣé wàá òkè. wojú mi kò sọ fún mi pé ìwọ kọ́ níbí yìí pé àkè lórúkọ ẹ̀. I can talk now. <laughs> This is my baby, Akin. <laughs> Kí ló ń ṣẹlẹ̀ yẹn? We ah, are confused. What's going on, Uncle? I mean, ẹ sọ̀rọ̀ now, what's going on? No! Ah! Oh! ó wá bá ìsọ̀rọ̀ kan mo dẹ̀ fẹ́ kí ẹ nílọ. ìjà ńlá kan ń bọ̀ láàrin kan nínú ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ̀. ìjà. bẹ́ẹ̀ ni. èwo nínú àwọn ọ̀rẹ́ mi. Táyọ̀. Táyọ̀. mo rí i pé ìjà náà lágbára ó sì lè la ẹ̀mí lọ nípa ìdí èyí paramọ́lẹ̀. ọwọ́ ẹ̀ kì í it is gaju. anyway kò sí kọ́tà fẹ́ ṣe. no no no. Ah, ah, ah, Kẹ́mi. Kẹ́mi for crying out loud Kẹ́mi kí ló tó ń ṣe báyìí sùúrù o sùúrù gidigidi la máa ní sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ajíjì ò ṣe rárá. wọ́n bí ọ̀rọ̀ sùúrù kan lélẹ̀ ọ̀rọ̀ sùúrù kan lélẹ̀ ẹ sọ fún táwọn wípé kó fi ọkọ mi sílẹ̀ ah. that is it yeah. sùúrù náà ló ṣì máa ní torí ẹ̀kọ́ gbogbo ló ń fẹ́ sùúrù. yes ah, you guys can say whatever you like Go call me. yes but mo fẹ́ kẹjẹ́ táwọn ọmọ ìpín èmi ni mo ní bí yìí o èmi ni mo ní bí yìí kò sí mi lọ́kọ́ sí mi yìí lọ mo bí pé kò sí anybody ẹnì kókó tó lè gbà bí yìí lọ́wọ́ mi ah, ẹ wo bí I can go to any length to get my man yes ẹ sọ fún mi pé kó rìn síwájú kó rìn síwájú kó jìnnà sí mi yìí o ah, ẹ sọ fún o ẹ bá mi sọ fún o wàhálà lélẹ́yìí o láàrin ọ̀rẹ́ méjì torí ọlọ́run wàhálà lélẹ́yìí o ẹ kẹ́mi ìwọ náà dẹ̀ ní sùúrù now take things easy. excuse me. yeah kẹ́mi take it easy we can all understand but a lè fi wàhálà yanjú ọ̀rọ̀ yìí now. wàhálà lélẹ́yìí o láàrin ọ̀rẹ́ méjì. ìwọ alágbà. àmín. ọ̀rọ̀ àbáṣe ìwọ alágbára. Ah, ìyàwó mi. kí ló dé tó ń ju yín kọrẹ lọ́wọ́ báyìí. don't you ever refer to me as ìyàwó mi where is your brother. where is your brother. Ah. ọ̀dà mi. kí ló ṣẹlẹ̀ ń bọ̀. ah mo tayo. akin. kí ló ṣẹlẹ̀. akin. tayo. I thought getting this ring will bring everlasting joy to my heart mi mọ̀ pé ìkorò ló máa dì sínú ayé mi so òun ń tàn mí ó tún ń tàn ọ̀rẹ́ mi. ọmọ Táyọ̀ ìfẹ́ tèmi ní sí ẹ kò kí ṣèfẹ́ tán mi ò ní nǹkan kan ṣe papọ̀ pẹ̀lú um, Kẹ́mi like I've been trying to tell you ẹjọ́ mi kọ̀. okay kí understand abi bí ẹni tá à ń tọ́ ò bá mọ̀ ẹni tó ń tọ̀yàn mọ̀ pé irọ́ lòun pa. ọmọ Táyọ̀. Ọmọ́táyọ̀ mi ò mọ̀ pé bóyá ọ̀rẹ́ nìwọ àti Kẹ́mi láti bẹ̀rẹ̀ I met her long before we started our relationship please try to understand. kì í tún understand ẹ yes, ah, kò sí problem ẹ eh, Akin I will no longer be accepting this ring. Oh, no, no. Ah, ah, no no no no no no Ọmọ́táyọ̀ no. that's you don't you dare touch me no more and never call me again fuck off ẹ̀gbọ́n mi níbo lẹ ti mọ gé kẹ́mi yẹn rí. mi ò mọ kẹ́mi rí. kẹ́mi kan wá sínú ayé mi láti wá da ayé mi rú ni jákujáku rédèrèdè lọmọ yẹn ń bá káàkiri òun ló dolówó kókó sí mi lọ́rùn mi ò nífẹ̀ẹ́ kẹ́mi láti bí síbẹ̀ yẹn tí mi ò bá sọ̀rọ̀ ìfẹ́ rí. o ò ní láti dá rain padà fún akin at least not for now and gbogbo wa ló clear sí pé kẹ́mi fúnra rẹ̀ ó fẹnu ara ẹ̀ sọ pé gbogbo ìgbà tó o máa ń sọ ọ̀rọ̀ akin fún wa irọ́ lòun máa pa pé kò bọ́ọ̀bù òun fúnra ara òun lòun fọ́ọ̀sì ara òun sí lọ́rùn hmm. ìwọ ló ní ọkọ ẹ o kò yẹ kó dá ríǹgì yẹn padà rárá this is the one of decision tó o think through kó tó take. ó mọ nǹkan nǹkan tó máa ń dùn mí jù ni pé kí kíyàn ṣàárẹ̀ akẹ́sẹ̀ kan sódò ọ̀nífà táwa wá fi gbogbo ara sínú odò ńkọ́ ó máa jẹ wá tán ni àbí mo kúrò. Dá me lóhùn now. Look, marriage is a lifetime commitment. Mi ò dẹ̀ fẹ́ ṣe ara mi. Nǹkan táì ti bẹ̀rẹ̀ owó gbogbo problem tí yàn ní. Ṣé nítorí Kẹ́mi àbí nítorí ọkùnrin kan máa wá live a miserable life? Mi ì lè ṣe. Ọlọ́run á pèsè ìyàwó fún Akin. Ọlọ́run á dẹ̀ pèsè ọkọ tèmi fún mi. Ṣo ti gbọ́? Ẹ eh, Ẹ eh, but I I think. Okay, please let this be the last time we will talk about this. Ṣo ti End of discussion. Really? Uh, Tayo. Akin tá a bá ní ká bárò wí ká bárò wí oníṣìnà ọkùnrin ló máa ń split orúkọ ẹ̀ náà léyìí tí wọ́n fúnra rẹ̀ tó ń ṣe yìí. ah TJ yes èmi ṣé èmi tó jẹ́ wípé mi ò ẹ́bà rántí pé mo sọ fún ọmọbìnrin yìí pé mo jẹ́ bíyì. Ah, ah. ah, Akin how come tó fi wá ń pè ẹ́ ní bíyì? and not akintẹ́lù everybody wá ń pè ẹ́ why. àjàlá tá a nà. pàdé ẹ ẹnìkan ń pè sórí fóònù yìí ó ṣáà ń sọ wípé òun fẹ́ bá bíi sọ̀rọ̀ mo dẹ̀ ní kò sẹ́ni tó ń jẹ́ bíi ẹni tó ń jẹ́ bíi kọ́ ló ní fóònù ó ṣáà ló fẹ́ bá sọ̀rọ̀. à ah, má mi nìyẹn ah, àmá mi náà pè é excuse me. akẹ́ ah. ẹ má pè é. ẹ ló mọ́ mi. má mi tẹ̀ rí yẹn mo fẹ́ràn kí wọ́n máa pè mí níbí yìí ju kí wọ́n máa pè mí lákin lọ. ṣé bẹ́ẹ̀ ibi tó jọ́ ti gbọ́n náà nìyẹn lójọ́ rẹ̀ ti di ló ti di mú tó ti ń pariwo akẹ́ bíi bíi bíi bíi bíi ẹni pọ́n ló sọ mí lórúkọ. ẹ̀yin ọ̀rẹ́ ṣé nǹkan tí mi ro yàtọ̀ sí nǹkan tẹ̀yin sọ kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tayọ̀ tó darí ń padà. ó ní ọ̀rẹ́ ó sú mi kò yé mi i'm lost tí bá sọ fún mi pé ó yé mi bàbá ńlá because mi ò ríru nǹkan tó ń ṣẹlẹ̀ rí yàtọ̀ sínú movie ibẹ̀ ni mo ti rí rí. Eh, well uh, sometimes love is like a movie Less hope yours has happy ending. kì í ṣe gbogbo movie ló máa ní happy end. Yes. Eh. mo ti gbọ́ ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mo dẹ̀ ti gbọ́ ẹjọ́ ọ̀tọ̀ sí i mo wá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa ṣe rí nílé ayé tá wà yìí ọkùnrin ò láyọ̀ dédé bíi ká máa jà lórí wọn ṣe rí bí iyanrìn ṣe pọ̀ tó yẹn bẹ́ẹ̀ ni ọkùnrin ṣe pọ̀ jaburata púpọ̀. mo máa ń sọ fanti every time tá a bá ti mẹ́nu lé báyìí ó máa ń fi pé mi ò láìkí òun ni pé gbogbo àti mo máa ń support Tayo ah! and it's not. mo still talk. Kẹ́mi. Ah ó ò dé máa fara balẹ̀ jọ kí ni assurance pé tọmọkùnrin yẹn ò bá fẹ́ Táyọ̀ bó máa fẹ́ ṣé ní wọ́n lo sọ́ọ̀sì pé kò fún ẹ ní fèsì. sista jọ kò fún mi ní fèsì lóòótọ́ but torí díẹ̀ ọ̀tọ̀ ọ̀rẹ́ mi nìyẹn kò fún mi ní face yes nítorí pé òun fún ara ẹ̀ gbogbogbò òun ló fún bóyá látẹ̀sán kálí pé kò ṣe bẹ́ẹ̀ ni bóyá máa ti fún mi face náà bóyá máa like mi náà àìwò mi ó máa like mi dáadáa kí ni wò kẹ́mi jẹ́ kẹ́mi sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ọmọkùnrin yóò kí n ṣọkọ ẹ ìfọkọlọkọ sílẹ̀ náà fún mẹ́jọ tó rò pé lẹ́nu ara ó fi hàn pé ọkọ ló lọ́kọ gbàdúrà kan lóun pèsè ọkọ tiẹ̀ fún ẹ. <laughs> àmì jésù. why are you doing this. kémi fi ọkọ lọ́kọ sílẹ̀ ra ẹ hmm? Hmm? ọlọ́run á pèsè ọkọ tèmi fún mi àbí ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn ṣé nǹkan tí ẹ fẹ́ sọ nìyẹn sista excuse me are you working out on me. kẹ́mi kẹ́mi. Mm. àǹtí ẹjọ ẹ má bínú ẹ má bínú àǹtí gbogbo wa náà lásìkò tí mo wà ẹ tẹ́lẹ̀. ẹ̀ẹ́n tí kẹ́mi bá lè ṣe lè fún mi ó pọ̀. ṣe bẹ́ẹ̀. ta ló tẹ̀ ẹ́ nírú mọ́lẹ̀. ogun jẹ́ o. ó ti dà lákọ ni mo wà bí. mo fẹ́ jà. ojoojúmọ́ ni ronú mi ló ń lẹ́kọ̀ọ́ sí kí ló jẹ́. mo fẹ́ kí o lọ kí o lọ bá mi jíṣẹ́ ikú fún Táyọ̀ nítorí pé ó ti tẹ ìjọ mi nírú mọ́lẹ̀ ó sì dandan kó rí ìjà ìjọ mi Táyọ̀ já ewé sẹ́nu ó yẹ dandan kó rí ìjà òdì tá à ń fi ojú dé mí ó ní kí ni mo fẹ́ ṣe mo fẹ́ kó gbéra kó lọ bá mi jíṣẹ́ ìkókò gbéra. ìwọ alágbára. Ẹ̀yin alágbára, ẹ máa fẹ́ sọ ṣe ọ̀ka kí ló dé tó ṣe bí elétí kù kí ló dé tó ṣe bí ajá tó fẹ́ sọnù tí ò fẹ́ gbọ́ fèrè ọlọ́dẹ ìwọ ó kéré sí èmi ṣèlè kí ló dé tó dí mi lọ́wọ́ ṣẹ́ mi. ṣèlè ẹni bí ni ẹ èmi ò kì ṣe ọmọ kò sí kankan tó lè dèmi àti ẹ mo sọ fún paramọ́lẹ̀ àmọ́ torí pé ó wà láàrin àwọn ọmọ adarí wọn kò jẹ́ kí nǹkan tí mo sọ kò yẹ mo sọ fún pé màá lé akátá àti ẹ lọ́nà kí n tó wá fi ààbò fa ọmọ táyọ̀ ìzọlùpà síbi kò sí kankan tó lè fi èmi àbí ọmọ táyọ̀ dá bẹ́ẹ̀ ni mo sọ fún èmi. lẹ́mi ọ̀ka ìwọ alágbára o. Ìwọ alágbára o. Ẹ̀yin alágbára o. Ẹ máa fẹ́ sọ ṣe. Ẹ̀yin alágbára ẹ máa ṣe pẹ̀lẹ́ o. Ẹ̀yin alágbára. Kemi, Kemi, ah, For God's sake, why don't you buy? báyìí? Okay, you ló ń lọ? Kí ló rí tí mo ṣe? Kí ló dé? Kí ló le tó báyìí lára ẹ̀? Kí ló rí? Kí ló rí? Olúmi mọ̀kàn tó rí tó fi ń sọ̀rọ̀. Kí ni mo rí báwo? Ah, òun bínú, ó bẹ̀rẹ̀ sí ní kẹ́rù, òun jáde, òun lọ, òun kó kúrò, òun ṣe whatever, why? Ẹ mò ń kúrò nílé fún yín ni. Òun kúrò nílé fún àwa. Yes oh okay so tí àwọn tó kù bá dé kí lo expect kí n sọ fún wọn. sọ fún pé mo ti kẹ́rù mi kúrò mi báyìí mo ti fi í sílẹ̀ yes i'm going and i'm gone for good. ìwọ fi àwa sílẹ̀. yes. oh oh òun tí wọ́n láì sọ fún mi wípé o lè live life ẹ better láì sí àwa nìyẹn àbí. daga. oh really. yes come on girl stop all that shit jẹ́ ká kó gbogbo ẹgbẹ̀rún sílẹ̀ jẹ́ ká gbẹ́rù wọlé padà. kí ni babe i marry later. no Kemi you won't do that kò lè tó yẹn okay i ma resolve everything okay we will resolve everything right má worry everything will come to pass ṣùgbọ́n jẹ́ ká gbàgbé gbogbo ẹ̀ gbé bàgẹ́ bọ́lẹ̀. abeg please don't touch don't touch my car. Beba, drop the you know me o oh. you know me. Kemi right? drop the bag. please excuse me. Kemi you don't need all this I'm serious you don't need it. Lonely. I cannot bẹ̀yìn ẹ̀yin wo ẹ̀yin wo bá ti ní change díẹ̀ kan tó wọ́n ti ń yáwó lọ́wọ́ ẹ̀ torí ọjọ́ ten ọjọ́ five ọjọ́ fifteen tó ti fi pé big girl ní ẹ torí ọjọ́ fifteen ọjọ́ twenty tó ti fi pé big girl ní ẹ. ẹ̀yin ah, alágbára. tuntun mà ni ó ti kó gbogbo ẹrù ẹ̀ kúrò nílé jọ kí ló sọ pé ó ṣẹlẹ̀ tó fi kó gbogbo ẹrù òun ná. exactly kò tí èmi náà béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn kò rọrọ̀ sọ gbogbo nǹkan tó ń to me trash very funny. you got a message you got a message you got a message. kí ló ṣẹlẹ̀ alert kan nìyẹn. kò ń akin ah ìmọ̀kọ tó ah. Oh. jákè mọ jáde. Táyọ̀ tí ò bá tiẹ̀ fẹ́ mi mọ́ jọ jẹ́ kí n rí ẹ one more time. Oh. just one meeting it's okay by me so kí ló wá fẹ́ ṣe wáyé. kí ló mí nǹkan kí la fẹ́ ṣe àṣe kankan náà mi lè dé ìtẹ̀ ò rí pé tuntun fa wàhálà láàrin èmi àtọ̀rẹ́ mi ni wọ́n mi ṣèjọ. Ah, ah, wo Táyọ̀ àdúrà kan ni mo fẹ́ gbà fún ẹ right now pé Ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yẹ pé wrong way ló fi ń take issue yìí. exactly very very wrong way. haba ah, that's uh, uh, you too. Táyọ̀ kí ló ṣàwọn kẹrù sí. i mean i mean ilé ìkẹrù ó lọ ìwọ náà ó ń bá wa fà á dúró kí ṣe èmi ni akínbí ìyá àbá kí yẹ kí àbí lọ system ṣe káàkiri ifá i'm ah. fed up ó ti ń sú mi. Ayo. ọ̀rọ̀ lọkọ ẹ sọ yìí kí ló fẹ́ ṣe sí. ẹ wo àǹtí mi ò fẹ́ ní kankan láti ṣe pẹ̀lú akin mi ò dẹ̀ fẹ́ wàhálà fúnlẹ̀ ayé mi not with kemi and definitely not over a man ọlọ́run máa pèsè ìyàwó tiẹ̀ fún ẹ ọlọ́run náà á dẹ̀ pèsè ọkọ tèmi fún mi. Ah, ah. Táyọ̀ òdì ní sùúrù hm? wo kò síbi tí èṣù lè wọ̀ nílé ayé yìí o ní tó bá dẹ̀ ń dùn báyìí lè ṣù máa nífẹ̀ẹ́ sí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kẹ́mi tó kúkú jẹ́ màdàrú tó jésù ọlọ́run ti bá wa lè dànù ó ti bá tiẹ̀ lọ fẹ̀kàn tẹ́lẹ̀ dẹ̀ kẹrì kò ń ṣe pé bóyá àkè àti Táyọ̀ wọn wà lórí nǹkan kan tó lè dùn lọ kò wọ́n sí lórí nǹkan kan at all at all ẹ jọ nítorí Ọlọ́run má bínú àbí ṣé ò nífẹ̀ẹ́ mọ̀ ni àbúṣe ló ṣàdéhùn ìgbéyàwó pẹ̀lú ọkùnrin mi ṣé òun kọ́ mo bá sọ̀rọ̀ ó ṣe nífẹ̀ẹ́ kódà òrùka ọjọ́ sí. Si tó ní o fẹ́ fi fẹ́ ṣó sì wà. Ah, mo máa mú káàkiri ni kò síbi tí mo wà tẹ́lẹ̀ ìgbẹ́ òní sí pẹ̀lú mi because màá fi represent òun fúnra rẹ̀ ni mo mú káàkiri ni lọ́rẹ̀. kódà ṣó wá rí nǹkan tó o ṣe nígbà yẹn a máa wá pè ní reset báyìí wàá wá túnṣe padà a wá dẹ̀ lóhùn padà ó yá. Amatai, will you marry me? Yes! Yes! Yeah. Oh, thank you. Thank you. that Congrats, Sínú Adé lágbára Ọlọ́run. Sínú Adé, ẹ pẹ́ fúnra yín. Ọ̀pẹ, ọ̀pẹ. Amata. This place is beautiful. Yeah. Ta ló ní? Òṣèré ìwà ẹ̀ tí n bá gbà fún mọ́mì mi. Hmm. Báwo ló rò pé wọ́n ṣe máa fẹ́ ah, I like ẹ̀ ah, Hmm. Bíbá ì fine. Really? Very nice. Yeah. Inú mi dùn pé ìwọ fun I like Hmm. Yeah. Because mommy mi kọ́ ni mo fẹ́ gbà fún. Eh, ta ló wá fẹ́ gbà fún? Ìwọ gangan ni. Yes. Okay. Ìwọ ló ní bí. It's a lie. Bí mo ṣe máa ń wá sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ tí mi ò ní privacy yẹn mi láìkẹ́. So that's why mo ṣe gba bíbá. Aki. Yes. Hmm? yeah. Okay, this is my place. Yes. O lè check gbogbo Hmm. hmm. This is the Legion. Ṣèbí, ìwọ, jọ sọ fún mi, kí ni ìwúlò ẹ̀ náà? I'm disappointed in you. Mo gbé iṣẹ́ fún ẹ látijọ́ yìí. Ó kọ̀ ọ́ òṣìṣẹ́ tí mo gbé fún ẹ. Sọ fún mi, kò síṣẹ́ náà láyé tí mo bẹ̀ẹ́ tó bá mi ṣe dáadáa rí ẹ kí wàá là ń sọ kí wàá lè wúlò ẹ fún mi jẹ́ kí n gbọ́ kí ló wà fún tó wà pọ̀ lè ṣiṣẹ́ tí mo gbé fẹ́ kó jẹ́ kí n gbọ́ lómi tó bá ṣe. para mọ́lẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò sọ̀rọ̀ bínú òde òní bí sáré fòrò kò síbi tẹ́mi àti ń sá lọ fúnra wọn àwọn ìdíwọ́ pẹ́pẹ́pẹ́ kan tí ọ̀kan fún mi ṣe olódì mi lọ́wọ́ mú àmọ́ kò sí bó ṣe lè wù kó rí ìdígbà òmù fún ẹni tó bá fẹ́ lò ó ó di dandan kọ́wọ́ mi bá má bínú. má bínú òṣìwò ló ń sọ ìdíwọ́ òun gbogbo ló ń disturb ayé ẹ̀gàn tó ń ríṣẹ́ ṣe ọ̀ka ọ̀ka lásán ọ̀ka tó yẹ kó kéré sí wọn ló bá lọ ṣiṣẹ́ tì lọ́dún ẹ̀ ló ń di ẹ lọ́wọ́ sọ fún mi wo bí tí wọ́n sọ pé o kọ̀ǹpútà ìlú iṣẹ́ tí mo gbé fún ẹ o ò lè ṣe é kí wọ́n lè mi tó bá mi ṣe é what is it kí ló ń bá mi ṣe gangan kí ló ń bá mi ṣe mo kàn manager náà ni o ò ṣe nǹkan fún mi ojoojúmọ́ ló máa ń mọ́ complain nípa ẹ̀ always kí ni wo bóyá o mọ̀ sórí bí yìí tó wo ẹ̀ ẹ́ ó ti lọ gbalé fún ọmọ Táyọ̀ ó ti gbalé fún báyìí báyìí báyìí kódà ring tí ọ̀rẹ́ mi Táyọ̀ dá padà fún ó tún ti lọ fi ń bẹ̀ pé kó gbà lọ́wọ́ òun padà kó fẹ́ òun kí wàá ní ó tún ti lọ mú àwọn fámìlì ẹ̀ kí ló tún kù sọ fún mi kí ló tún dí wọn lọ́wọ́ kò sí mọ̀nà o kò sí mọ̀nà o ṣó fẹ́ kó tún tì mí ni. mara mọ́lẹ̀. mo ń gbọ́ ẹ. ó kọ̀rọ̀ wọ̀ sí lóòótọ́ àmọ́ ní sòrò dẹ̀ ìbínú òkè kan tó máa dálẹ̀ láti fi ọdún mẹ́wàá kọ́ ilé kó fi ọjọ́ kan ṣoṣo wó lulẹ̀ ṣe sùúrù rẹ̀ iṣẹ́ ti lọ jìnnà má yẹ ká fi ìjà bàjẹ́ mo fi dá ẹ lójú wípé kò sí ẹni tó di afẹ́fẹ́ lọ́wọ́ ẹni bá fi ojú di odò òkun àgbẹ̀ lọ wọn ò ní ṣègbéyàwó yẹn. ó dá ẹ lójú ṣègbè mo sọ bẹ́ẹ̀. ẹ má jẹ́ kójú tì mí o ó mọ̀ kúwọ nìkan náà ni mo gbọ́kàn lé. ṣé mọ́tò bíi ìkọlẹ̀ lè ní mọ́tò bíi náà ni àbí dájúdájú bí ìyá àti ọmọ Táyọ̀ wà níbi tí mo wà nìyẹn tàbí kó jẹ́ wípé Táyọ̀ gangan ló gún mọ́tò yìí jáde tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kò sí wàhálà a jẹ́ wípé lẹ́ni gangan lọ́jọ́ ikú àwọn méjèèjì pé ẹni gangan ni màá jẹ́ ọdún mo ṣe jẹ́ fún wọn. ọ̀gá ẹ dúró dè mí sà mo ní pé bóyá mo lè tẹ̀lé yín dé junction post office yẹn kí n tó gbé káàbù bẹ́ẹ̀ ni. torí ẹ̀ ló ń sáré bẹ́ẹ̀. torí ẹ̀ ni. hello Akin Akin jọ ibo ló wà ni o Kẹ́mi lẹ́mi. kí ló ṣẹlẹ̀. wọ́n fẹ́ pa mí wọ́n fi ìbọn lé mi. ibo gbogbo ló wà ibi kan ibi tí ibi tí ìjọba ti wọ́n ti ń clear ìtàn ní ọ̀fẹ́ fi ṣe parking lot akin wá gẹ̀ẹ́tì mi akin fẹ́ pa mí. ọ̀gá ọ̀gá ẹ dúró dè mí tani tani ah. ah, ọlọ́mọ máa jẹ́ àríbi tẹ̀. kí ló lè ṣẹlẹ̀. ṣàánú ẹ ah, akínbo ló wá. Kẹ́mi táyọ̀dà Kẹ́mi táyọ̀dà táyọ̀ táyọ̀ Kẹ́mi Kẹ́mi lajú àdúgbò mi táyọ̀dà táyọ̀dà ìbọn tó ti pa táyọ̀ ni. Akínbo ló Hey! Oh! Help me! Help me! I can't! Oh my God! I can't! ló wà mo ló gbé Táyọ̀ sí. You are under arrest. Táyọ̀ dìde ó ń dìbọn ni dìde Táyọ̀ my friend. O ò gbójú mò ń sọ ni. aláburúkú gbáà ni. Hmm èmi náà sọ bẹ́ẹ̀ ó sọ náà pàlà burúkú ni. praise the lord. hallelujah. ẹ má jẹ́ kí n purọ́ fún yín tàbí kí n fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ. ogun burúkú ló ń bọ̀ wá ó dẹ̀ máa lágbára tó máa mú ẹ̀mí lọ. ọlọ́run máa ń jẹ́ arógun ẹ̀mí ni o ẹ ẹ wo pásítọ̀ ẹ jọ nítorí ọlọ́run kí lè lè ṣe tóògùn yóò fi níwáyé. ẹ má bẹ̀rù àdúrà náà ni ìdá kristẹni àdúrà náà là máa gbà fún àwọn ọmọ méjèèjì á dẹ̀ máa gbà wọ́n ní àmọ̀ràn pé wọ́n ṣọ́ra. dá pásítọ̀ àmọ́ ẹ má gbàgbé wọn nínú àdúrà ogun gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ sáàmù méjèèjì tí mo sọ̀rọ̀ sí búburú láàrin wọn. ẹ ṣeun pásítọ̀ ẹ ṣeun sá. Thank Aunty. Good morning. Pẹ̀lẹ́ o. Ṣàlàáfíà ni. Àdúpẹ́. Eh, Pẹ̀lẹ́. Um, wọ́n ní ẹni kì í yọjú sí yín. Ẹyin eh, bẹ́ẹ̀ ni. Jọ́ nítorí Ọlọ́run. Irú ìjà wo ni wà tí ọ̀rẹ́ ẹ̀ bá máa jà? Tẹ fi ń lè para yín. Mi ò understand yín, àǹtí. Tí má dẹ̀ sọ pé nǹkan tẹ̀ sọ ó yé mi, irọ́ ńlá ni mo ń pa fún yín kó yé mi. Hmm. Èmi náà mọ̀ pé o lè understand. Irọ́ ńlá dẹ̀ lórí láti máa pa kí ló dé àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé kò fi ọmọkùnrin yẹn lẹ̀ fún àtìgbà yẹn lè rí ọkùnrin ò ti da sọmọbìnrin yìí mọ́ kí ló dé eré kílẹ̀ yẹn ń bára wọn ṣe tán fi ń tu ìyàrá wọn jọ nítorí ọlọ́run tó bá pa ọ̀rẹ́ ẹ̀ nítorí ọmọkùnrin kí lè assurance pé bọ́bọ́ yẹn gbogbo máa fẹ́. àǹtí kí ló dé ẹ má di ẹrù tí ò ṣe tèmi lórí nà ọ̀hún tó yẹ pé ẹ̀yin rírì kúrì sí i àbí ó lé nìkan tó ń fi kú wa kiri tó ṣẹ̀ àwọn ẹni kó lọ bẹ̀rẹ̀ náà kò ń ṣèmí not me nǹkan tèmi ṣàmọ̀ ni pé gbogbo nǹkan tó bá ń rò nínú ẹ̀ sí má jẹ́ bẹ́ẹ̀ o torí pé kò sí èrè nínú kó o pa ọ̀rẹ́ nítorí ọkùnrin it just does not worth it. ẹ wo please aunty ẹ jọ̀ọ́ ẹ mọ̀ kí mo respect yín lọ please ẹ jọ̀ọ́ ṣé mo lè máa lọ. èmi ti rí tèmi kó máa rókì lọkùnrin. okay get take care. Tayo, what's my business? Uh, uh, fún mi ní shawarma kan two scotch eggs. Mm, soft drink, no, have juice. Yeah, juice that. How many minutes? Ó bẹ́tà, ó má pẹ́ o. Báwo ni bébì? You treat ń bá sọ̀rọ̀? Mm, oúnjẹ o, itri tó pay ń bẹ̀yẹn ni mò ń pè jàre. Kí ló ń pe itri fún? Mo ní nǹkan fún mi lóúnjẹ. Oúnjẹ? Oúnjẹ tẹ̀ mú àṣẹ mi báyìí nǹkan. Ìwọ náà wípé ó ti pẹ́ jù. Kí ló mí báyìí ṣe bí kò ní pẹ́ jiná ah, ah. báwo ló ṣe ń ṣe báyìí náà gbogbo gbogbo wàhálà tí mo máa ń ṣe nu kitchen. wọ́n ti sọ pé téèyàn bá fẹ́ rí ibinú obìnrin ìwọ ṣàkọ oúnjẹ sílẹ̀ mo ń bẹ́ ṣeré ni o mi fẹ́ ní oya <laughs> náà ìwọ náà ti ti ṣoúnjẹ kíá. mo ń bọ̀ náà mo kò fẹ́ jẹ́ kó mi yẹn gbẹ́nu láìsẹ̀. mo ń bọ̀ pẹ̀lẹ́ mo ń bọ̀. all right take care. <laughs> bíi lónìí òun ló gbọ́dọ̀ jáde lórí ilẹ̀ èèpẹ̀ nítorí o ti pàkúrọ̀ lórí àfàyàfà. tẹríba fẹ́mi kẹ́mi tẹríba fẹ́mi o fẹ́mi o. èmi kan náà lájọ ń lò. ẹja odò ẹyẹ òkè. èmi kan náà lájọ ń lò. ìrọ́kù igbó àtọ́wọ́ ìlọ. mẹ̀jẹ̀ kí ló ṣe ṣọwọ́ òkè. òjijì ni ikọ́ yẹn pa. Ah, ikọ́ oníkọ́ tẹ́lẹ̀ ni. lóòrùn ẹ dàbí pé wọ́n fún ikùn mi papọ̀ wá wá sókè. Ah, wọ́n fún ọkọ ẹ. o tún ti lọ rẹ. o ti wà ókè o ní ìdọ́mi. no just i lọ toilet. o lọ toilet pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Mhm. owó ń bojú ọ̀rẹ́ jẹ́ ìwọ kí ló wá kiri ṣe fẹ́ pa ọkọ fún mi ni. àtọkọ mi ò tó bẹ́ẹ̀ láti pa ẹ lọ́kọ ìjà ẹni mò ń gbé yìí. ìwọ ni wọ́n ti rán kùkù àti ìmọ́lẹ̀ tó jíjọ pàgbọ́ jọ́sáyé ẹ̀ kémi náà wà láyé tẹ̀. èmi ò tó bẹ̀ láti fi gbàgbàgbà pẹ̀lú mi mọ́ iṣẹ́ tí wọ́n rán mi nìyẹn. wọ́n rán wọn ṣẹ́ sí wàhálà èmi náà máa rán iṣẹ́ padà wà dẹ́ jíṣẹ́ yẹn. iṣẹ́ tó bá ti mò ń bọ̀ ní sùúrù. ìtàkù tó ń pé kẹrin máa wọ́dọ̀ ń bọ̀ ránṣẹ́. In the name of Jesus. fire. Save my soul. Ṣé kò rán iṣẹ́ ni? Dùgbẹ́dùgbẹ́. Wàá jíṣẹ́ yẹn. Àjẹ́ kọ́ mọ̀ kó o bá mi lé. Ibo ló fẹ́ já sí? Gbòǹgbòǹnù àtẹ̀rìn. Tán fẹ́ wọ̀ yá àjà yìí. Bó ló máa jẹ́nu? Lójú ẹ̀, wàá rò pé o ti lè ráyè. Ṣé nǹkan tó bá wú ẹ fún tèmi dáyọ̀ àbí? irọ́ ló pa irọ́ pátápátá òun ló pa kò sí kankan kò sí ara kankan tó lè fi tèmi táyọ̀ dá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ̀mí kan náà ẹ̀mí kan náà para mọ́lẹ̀ àtọ́ká àtọ́ká ṣe bẹ́ẹ̀. èmi kan náà ìwọ ọkà ìwọ tó tó ti dẹni ègbé tó ti dẹni ègbé níwájú ẹni tó ń ra gàmù kó má bàa kú níwájú ẹni tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ bí ẹyin kó má bàa fọ́ lulẹ̀ máa dáfẹ́ ní àfọ mi ò ní jẹ́ kó wà ní àwùjọ àfàyàfà mọ́ àìmọ̀ tó kọ́ ẹgbẹ́ ló kọ́ nìkan kí ló dé tó lu ẹ̀rù ẹlẹ́rù tó fà á kẹ́lọ́. olùfàlálàyé olùfàlálàyé. mo ti sọ fún ẹ bí tí mi bá kọrin ìkùn á tẹ ìkùn tára mi fún mi. olùbánágbáná sí lẹ́lẹ́yìn aláyé. Wárámọ́lẹ̀ ọ̀ká ṣe lè rẹ̀ sí bára. Mo lé mi ni màá rẹ̀ yẹn. Dìde kó wá dára àánú ẹ̀ fún mi. Má jẹ́ kí bọ̀bọ̀ ẹnu ẹ̀ o, má jẹ́ kí bọ̀bọ̀ ẹnu ẹ̀ o, ó ṣáà rí. Mo lè ta bẹ́ẹ̀ má gbé yẹn ọ̀dẹ ní ẹ. kò òun nìkan náà ló ṣì wà bẹ́ẹ̀. kò ń ṣe farabalẹ̀ kò ṣàǹṣe ìwọ ló ń play now. wọ́n ti máa ń náwó náà kó tó lọ. wọ́n ń ní tabẹ́tì lélẹ̀ lórí kó dànù kò lè rí jù ẹ̀ no be by no be by six six na. Yeah, yeah, yeah. ṣé o ṣe léṣe ibi tó fà á yẹn ó gbúdọ̀ lọ kú síbì kan ni. wàdé máa bá ẹ̀ wọ̀mọ̀ èjì ibi tó wà yẹn láti ó gbúdọ̀ lọ kú síbì kan ni igi mi yẹn bá. ó dà kó lọ bọ́. wo wo Kọ́lá. Kọ́lá á dáa kí ọ̀fà rẹ̀ máa bọ̀ ń sínsìn because ọjọ́ tó bá mi rò kò yé mi kó tí wọ́n ti fẹ́ tọ́ bọ̀m̀bẹ̀ mi kó kò yé mi inú mọ́tò yìí yes má bọjà rẹ kó fi mí sílẹ̀. Ah! ṣèbí kí ló ṣe ta lẹni náà tó ṣiṣẹ́ bó ṣe wà yìí ta ló ṣe báyìí. àwọn ọmọ aráyé náà náà náà fẹ́ dẹ́mi mi légbodò mo fẹ́ fi ìpínyà sí ìbáṣepọ̀ èmi àti ẹ̀. Ah! àmọ́ àmọ́ àmọ́ dúró náà ṣé iṣẹ́ tí mo gbé fún ẹ ṣé o ti ṣe kó tó di pé wọ́n ṣe é bọ́ ṣe ṣe yìí mo mí iṣẹ́ tí o ṣe ti látijọ́ tí o parí ṣé o ti ṣe é ṣe o ti parí ẹ̀. mi ò lè ṣe mi ò lè ṣe kó gbọ́n tí mo sọ mo ní wọ́n fẹ́ fẹ́ fẹ́ já ẹ̀mí mi léjodò paramọ́lẹ̀ jẹ́ kí ara mi túbọ̀ mọ́kò fún mi ní òṣùpá mẹ́rin ṣebe nǹkan máa ní o ọ̀dàlẹ̀ máa o kí èmi fún ẹ ní òṣùpá mẹ́rin ṣé lẹ́yìn ìgbà tí bíyì àti táyọ̀ bá ṣe ìgbéyàwó tán tí gbogbo ayé ti rí i pé wọ́n ti fẹ́ra wọn tọ́jú ń gẹ́gẹ́ bí tọ́kọ àtìyàwó ìgbà ẹni fẹ́ iṣẹ́ mi àbí dẹ́mi lóhùn ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ wípé mo burú gan ó mọ̀ wípé mo burú ìfẹ́ tí mo ní sí mo ṣe ní sùúrù fún ẹ. farabalẹ̀ farabalẹ̀ tí òpè bá gbé ọlọ́gbọ́n ṣubú paramọ́lẹ̀ tó bá wà nínú onílà káyì kó yẹ kó o lè borí zuu ni gbogbo nǹkan kì í ṣe ìjà. èmi lẹ́nu ẹ̀ èmi ló ń bá wíwá yẹn wá gbọ́ láti èní lọ ṣebe o ò tún bá wọn dúró láàrin àwùjọ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìwọ ṣe lọ ó ṣe lọ ó ṣe dúró fún mi kí da ẹgbẹ́ ẹ̀bùn ẹ̀ kò jóná wúrúwúrú bí. oh my god àfúlọ àfúyà àfàgbè olúfàmọpè olúfàmọpè olúfàmọpè ọ̀pàpà pàdà. mi change. olúfà mo pè olúfà mo pè olúfà mo pè ọ̀pọ̀pọ̀ fọ́rọ́dà. ẹ̀yin èèyàn mi ṣé kò sí tí mo fi rí yín o ọ̀gbẹ̀rì kílódé tí o nu ẹsẹ̀ ijó nígbà tí o mọ̀ pé o kì í ṣe ọmọ àyè. èmi èmi paramọ́lẹ̀ mà ni àbí mi ò kì í ṣayín mu ni. ìyá tó bí iná òun náà ló bí omi àmọ́ ọjọ́ tí kan ní wọn tó ti dá irin àǹkọ́ yẹn síra ni pé ìyá ti dé láàrin wọn ṣé wo mọ̀ pé o ti ṣinú bí ni o ti lé àtọ̀nà rẹ̀ dànù. ah ẹ̀yin èèyàn mi àti ṣe lẹ́gbàá ni àti ṣe lẹ́gbàá ni mo ṣe ẹ wò mo wá fi ń dá yín lójú pé nísinsìnyí ní báyìí báyìí mo máa lọ ṣàtúnṣe ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ẹ foríjì mi jọ̀ọ́. kò sí àtúnṣe kankan mọ́ bẹ́ẹ̀ ni ó ti bọ̀. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ah, ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí fún mi ah, mo dáràn. ìṣúrú ṣàṣejù oníyàn ò bẹ́ẹ̀ o no no no no eh, kò sí wàhálà wípé màá fi ọmọ táyọ̀ sílẹ̀ á gba ọkọ mọ́ mi lọ́wọ́ kò sí nǹkan tó jọ tẹ́yìn bá lẹ́yìn fẹ́ mi mọ́ ẹ lé mi kúrò ní ọgbẹ́ yín kò sí wàhálà ẹ máa lọ èmi náà tún wọ agbára síbòmí máa lu agbára mi èmi sí ọmọ táyọ̀ làjẹ never kò ṣeé ṣe. ẹ̀yin alágbára ẹ máa fẹ́ sọ ṣe. ajá gbogbo information tó ní nípa lady mi olówà ní envelope check it. Mm, yeah, no problem. Hmm. ajá mo fẹ́ bẹ́ẹ̀ nítorí ọlọ́run please and please ada yeah. i want clean job no traces did you understand me? Huh? Hey, Kemi, yeah? are you doubting me? No. Ah, ah. why don't you sọ fún mi pé o clean job? Even má ṣe kọjá bí ìwọ gan ṣe lérò. Gbà bẹ́ẹ̀. Anyway, èmi náà ṣeré tẹ́lẹ̀ ni. Mo trust ẹ. Tí mi ò bá trust ẹ, mi ò ní gbérú iṣẹ́ tí mo gbé fún ẹ fún ẹ. But, sorry, tó bá ti pa lédi tán. Yeah. Immediately, mo fẹ́ kó gbé òkú yẹn kúrò bẹ́ẹ̀ láàárín twenty minutes. Ọ́ mo ní ìbọ̀dì rẹ̀. O ní kí n gbé òkú yẹn kúrò bẹ́ẹ̀. Yes. Níbikíbi tó bá pa sí, òkú yẹn gbọ́dọ̀ lò twenty minutes. Okay. <laughs> Kẹ́mi. Yeah. Nú mi. If I said yes, who can say no? Nobody nobody gbayi guy no problem see you later mm. bye. jẹ́ kókó ajégún jẹran. Ah, irọ́ mi ò lè ráyè ṣe yẹn mọ́ báyìí. ẹ mo ti pẹ́ gan ni máa wọlé tí bá ti dé láti Àbújá ẹ a máa ṣèyànjú gbogbo yẹn yẹn simple TJ ah, ọ̀rọ̀ contract là ń sọ a ìwọ gan bàbá olówó ó kí jáde ó dàbọ̀ yà see that kí n tètè máa lọ kí n má lọ miss flight mi. ẹ ṣẹlẹ tí wàá pe wálé ṣẹlẹ tá lè gbé mọ́tò ìpadà lọ sí ilé fún ẹ. wálé ó ti ń dúró dè mí tipẹ́tipẹ́tipẹ́ tó mọ̀ pé wájú workshop ẹni máa gbà kọjá hmm. ẹ̀ so máa gbé ń bẹ̀. má fojú mi sọ́nà o ah, ó yẹ kó kọ́kọ́ mọ̀ wípé nǹkan tí mi lè ṣe láyé láyé ni ah, ìfẹ́ mi. Ah, Thank you very much asúnmọ̀ sí ti ṣetán ní ibẹ̀ yẹn báyìí mo bọ̀ nílé ni mi ní sún extra day mbẹ. don't try to. <laughs> <laughs> Uh. làjàlá kà á ọba ilé ayé làwa orí èpè làwa ilé ayé làwa orí èpè làwa mi ló ṣayé. alábẹ́ bí mi ẹ Àbújá Hmm. ókè o àfi sùúrù mà lọ́rọ́ wọn. ọlọ́run àti ìdọ̀dà bíbí mo ti ń mísẹ̀ ọ́ má pẹ́ ọ́. nǹkan tí mo bẹ̀rẹ̀ fún kọ́ má gbàgbé yẹn náà. Hmm, kí ló ní kí n bẹ̀rẹ̀ àbọ̀ abẹ̀rẹ̀ ó yá sọ kí ló ní ah ṣé pé ti gbàgbé baby. hello hello Tayo. hello Tayo. Tayo, hello kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe Táyọ̀. Táyọ̀ kí ló ṣẹlẹ̀ ẹni wọ́n ní ọ́. màá wọ́n bí báyìí. tó bá a ah, ṣe ẹ̀kọ́ ìwọ nìkan ni ó kú. bastard. mo nìkan ni ó kú. wọ o rò pé o lè gba ọkọ mi lọ́wọ́ mi o lè gba ayọ̀ àti ìfẹ́ mi lọ́wọ́ mi irọ́ ló pa irọ́ ló pa tó bá dọ̀rùn kó lọ́ọ́ máa fẹ́ bí yìí wèrè ká tó rí ká tó fọ́ ránṣẹ́ kú sọ́mọlọ́mọ lójoojúmọ́ ẹ̀mí tí wọn kò lè dá ẹ̀mí tí wọn kò lè dá. àdáwòrán iṣẹ́ tó ṣe tì èmi ti parí ẹ̀ báyìí o àmọ́ bẹ́ẹ̀ ni mo ti parí ẹ̀ àmọ́ mo fẹ́ kó máa bọ̀ right away kó wá páàkì kó wá bá mi clean gbogbo bíbá ẹ̀ nítorí pé mo sọ fún ẹ the last time pé mo ní ìbọ́dì ẹ̀ ẹ̀ẹ́ ó wá ní compound. èmi èmi èmi ṣé ọkọ lè ra ìgbìmọ̀ ṣá èmi wọlé. What? kí ló ṣẹlẹ̀. ah, ah no no no no. Ah, ah. kí ni What? I don't, I don't, mi ò understand kò yé mi mọ́ o. Nísinsìnyí o, kí tó watch ṣe lẹ́kọ̀ọ́ nísìn. Ìgbà wọ́n mi, mo lábọ̀ lórí, ó lè ṣubú sí ibà. O ṣubú sí bí sísìn kí tó wá ṣe lẹ́kọ̀ọ́ fún ẹ. Kò sí mímọ́ o. O ṣọ́kùn èébà yìí ló fún lórí mọ́. Yes! Ah! Find out for me. Wow! Find out for me! O mọ̀ sọ́kùn mo ní ìbọ̀dẹ̀. Ẹ bá mi wá rí o. Bẹ́ẹ̀ ṣe, oh my God, gbọ́dọ̀ lọ. No no no no no! let's go, let's go, let's go. Let's go, let's go. Follow me. Follow me. Adé, let's go. Ada, hey, make sure kó rí ọmọ yìí o make sure pé orí ọmọbìnrin yìí o mo kọ́ mo sọ fún ẹ make sure pé orí o because ọ̀rẹ́ mi smart gan ọmọ tó yọ smart gan ni o. kẹ́mi ọmọ ọba mi kó smart jù bẹ́ẹ̀ lọ tí n bá ti mú apààyẹ ó dẹ̀ sún ọkùnrin máa padà. ó yà pàbẹ. go like this let me go this way okay please go go go go. lọ́dọ̀ lọ́hùn. ṣẹ́kẹ́ gbogbo check. Why you lọ́mọ ẹ lọ́wọ́ ṣọ́tí rí ni. jẹ́ ká lọ bá let's go let's go. okay okay. ṣé o wípé ẹgbẹ̀rún samuel ẹ̀ ó lè sáwọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ ni dámi jù ó ń dí ẹ̀mí ra yìí ó wọ́n pé kí ni mo fẹ́ ṣe ẹ̀ tó bá ní kí ni èèyàn fẹ́ ṣe lèèyàn máa ṣe wọ́n kí ló ń ṣe. Oh, look! ẹ jẹ́ ẹ bọ́ ẹ bọ́ ẹ gbà mí o ẹ mi. irọ́ o àmọ́ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni ó lóògùn ni ó ṣe lóògùn nílé. àti wà á mọ bí wàá tó kọjú ikú tẹ jẹ́ pé. èyí kò ní ẹ bá wà gbé ẹ bá wà gbé jàre. ẹ jẹ́ mọ́ mi gbé. ẹ má bọ̀ ẹ má bọ̀ ọ̀rẹ́ mi ṣàánú mi o ẹ rọra o take it easy please ẹjọ ya ya ya ya ọmọ Táyọ̀ ṣàánú mi o ọmọ Táyọ̀ ah, ah. nǹkan kò má gbọ́dọ̀ ṣe nǹkan kò gbọ́dọ̀ ṣe o ah, ẹ bá mi ṣe ẹ bá mi gbé ẹ bá mi gbé o ẹ rọra ẹ bá mi gbé o nǹkan kò máa gbọ́dọ̀ ṣọ̀rẹ́ mi olóhùn o. gbà gbà kò fà sí lára bá ti fà síra lọ́wọ́ kan níbo kó mi ìṣòwò ṣe kó tó dọ̀ sípítù máa dọ́ọ̀bù ni. ó gbọ́ ó. dókítà ah, dókítà ẹ jọ ṣé ṣe ṣé mo lè tẹ̀lé wọn. ó yá ó yá ó yá wọlé wọlé ó yá wọlé o. ẹ máa lọ báyìí ẹ máa lọ báyìí. Ah, ẹ ṣàánú mi o o pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi yéé. ọ̀ya ẹ ṣí mi sí i. bàbá ẹ dúró nípa oníkò tí woman yẹn lẹ́yìn ẹ dúró bàbá ẹ jẹ́ àlọ́. àǹtí ah, kí ló tó. àǹtí onísùúrù màá nísùúrù ìfarabalẹ̀ kò sí ìwọ̀n kan ó yá bàbá yìí ṣe mo lè dájú kó ti ọ̀rẹ́ mi ní. má wọrí ẹ farabalẹ̀. Okay, okay, okay, okay. Ẹ máa Ilé ayé la wà, orí ètè la wà. Ẹ̀mí ló ń ṣàyè lórí ìpẹ̀tà wa. Ẹ̀mí rírí ẹ̀mí àìrí. Kẹ́mi tẹ́rí bá fẹ́ mi. Kẹ́mi tẹ́rí bá fẹ́ mi ó fẹ́ mi ó. Èmi kò ná lájọ́ lò. Ẹja òtò ẹyẹ òkè. Èmi kò ná lájọ́ lò ẹranko igbó àtọmọ èèyàn. èmi kan náà lájọ lọ. paramọ́lẹ̀ àtọ́ká àti ṣe bẹ́ẹ̀. ẹ ẹ ra dọ́tọ̀. Àpẹlẹ. Ẹ bá wà báwo lára ọ̀rẹ́ mi. Ẹ ara wọn ti ń balẹ̀. Ṣé ó ti wà okay? Very well, wọ́n response treatment dada, ẹ ní sùúrù. Dọ́kítọ̀ ìlú ṣé ti lajú, ṣé ti bá sọ̀rọ̀? Ẹ farabalẹ̀, wọ́n response treatment dada ọmọ rẹ ẹ kàn jókòó ẹ jẹ́ kàn sinmi díẹ̀ sí. ṣùgbọ́n dókítà rẹ̀ mi ò ní kú báyìí ṣé kò ní kú ẹ farabalẹ̀ ó ní kó lórí tí mo ní ọdún mo ti lóza. ẹ lóòzù wọn ẹ farabalẹ̀ jókòó ṣì lè fàyè. ó ti ń pa òkè ẹ jẹ́ kí mi kú lọ wò. no no no no ẹ ní sùúrù wọ́n ní ìdàtí ẹ ní sùúrù wọ́n ní ìdàtí rest dada káwọn oògùn ta fún wọn kó lè ṣiṣẹ́ lára wọn ẹ jókòó tó bá tó mo fẹ́ lù sọ̀rọ̀ mi mo fẹ́ lù sọ̀rọ̀ mi o ìwúlò ẹ ọkọ ṣoṣo tí mo ní lélẹ́yìí ṣàánú mi ẹ ah mo fẹ́ lù pé ló báyìí ẹ ah ah wọ́n jẹ́ ká ara burúkú ẹ. gbogbo ẹ̀gbin kọ́là kan kọ́là kan ẹ̀gbin kan náà ẹ̀mí kan ọ̀nà ẹ̀mí kan ọ̀nà para mọ́lẹ̀ àtọ́ká àtọ́ká ṣe bẹ́. Èmi kan náà, èmi kan lájọ ń lò. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ ọ̀rọ̀. ẹ ra Tayo, bèrè. Táyọ̀ ni. o sista Táyọ̀. ẹ mọ̀ máa mú wọn dáadáa. ok ẹ jọ ok ẹ jọ ibo ni wọ́ọ̀dù tó wà. òkè ni wọ́ọ̀dù tí wọ́n wà o. òkè níbẹ̀ yẹn ẹ jọ kúlẹ̀ ẹ má gbàdé bẹ̀. ó mm, jìn díẹ̀ bọ̀ kúlẹ̀ easy fún yín ṣé tí bá ti wọnú ilé ẹ máa lọ straight straight down then you turn right tó bá ti pè ọ right ẹ tún lọ sókè tó bá ti wá dókè pátápátá ward eighteen by the left. ó jìn díẹ̀ bọ̀ ẹ máa ma kò sí problem o kò sí all right. ìwọ ṣòro yìí kò lè escape mi lọ́wọ́ mi <laughs> bàbá irọ́ ńlá ló pa yes òní gangan ni kò ní dọ̀la you are dead. Stop that! Tó bá ṣe pálapàla mẹ́rin, màá fìbọn fọ́ orí ẹ̀ dànù. Good. Ìgbà tí wọ́n ti ń plan gbogbo wà ládàradà yẹn tó belief lọ́kàn ẹ̀ pé ti àṣìfẹ́ mi ni ọ̀rẹ́ tèmi ti pè mí láti Àbújá tó ti jẹ́ ká mọ̀ nǹkan tó wà lọ́kàn yẹn. Fine. Oya move. You are under arrest. Move my friend. Apààyàn ìkà. Wọ́n bẹ̀ẹ́ wọ́n bẹ̀ẹ́ ò sọ pé ò ní gbà. Wo àwọn tó ń bẹ̀ yẹn ìfẹ́ rẹ ni wọ́n ní o. gbà tó bá ṣẹlẹ̀ tán ìwọ nìkan ni ó kú nìkan ni ó kú. ó máa dèrè ibẹ̀ jẹ́ máa dáyà ibẹ̀ jẹ́. Ah, tíjẹ no wọ́n ti ṣiṣẹ́ ọwọ́ wọn ni bẹ́ẹ̀ ni ìka inú wọn yẹn wọ́n ti gbé jáde. Ah mo pé eh, um, jọ táyọ̀ nǹkan. Adamu aṣẹ ni ẹ iṣẹ́ ọlọ́pàá. Hello, madam. Oh, definitely. Tó bá jẹ́ pé ìwọ ni mo padà wá fẹ́. Ọjọ́ tí mo bá ṣẹ̀ tí mo múlú bí ẹ tàbí tí mo họ̀ tẹ, mo ṣe máa pa èmi náà ni ẹ. Ah. Yes. Ah! ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwọ máa bọ̀dọ̀ àti dàrẹ́ láàmú fi òun sílẹ̀ ó ti wà ní àkólò ìjọba báyìí àdí pẹ̀lú ẹ̀. madam can you please move. wọ́n ní kò move. move. take her me, please. madam i embarrass her. Eh? move. Jẹ́kí mi náà tẹ́ sí i. Lágbóró ṣàṣìbẹ̀rẹ̀ ayé ò jẹ́ ò. ìwọ alágbára ọ̀rọ̀ àmàṣe. Should be fine. Ìwọ alágbára ẹ̀yìn alágbára. So see that. Yàrá ẹ̀ṣọ́ wá. Àti ìpẹ́ fọlọ́run ló sìn. Fọlọ́run ogun tọ́lọ́run ti ṣẹ́ kò tún ní gbérí mọ́. Àmín. Náà tó bá ti dé Amẹ́ríkà, bá mi sọ fún àbúrò ẹ mo ní ibi tó sọ ẹ pé kí wọn náà débẹ̀ mẹ́jọ débẹ̀ orí nǹkan tó sọ pé òun ti ṣe wọn àjẹ pé ọlọ́pàá pa fún un. <laughs> àgbégbà tí n bá dé mẹ́jọ àwọn máa sáré káàkiri. màá mí ìfẹ́ gan-an. mo mọ̀ but má bínú tèmi náà bá ti sáré ṣe oògùn kan tí mò ń ṣe ń bi tán nígbà là á máa ríra. ṣé àmà jẹ́ kó pẹ́? àtọ̀. àjẹ́ kó pẹ́ rárá rárá project yẹn náà yóò gba time púpọ̀ lọ́wọ́ wa in two months àti ṣe tọpatọpata àti present ẹ̀ títàn so sábà mi tọ́jú ọmọ mi dáadáa bá ti ń kick ó ń béèrè mi ni màá bá mi bá sọ̀rọ̀. àjẹ́ kó ń bọ̀ ọ́ dájú ń bọ̀ ọ́. wọ́n tó dé o. Ah. Seriously? Yeah àmàlà ni àmàlà ni ọmọ mi ọmọ jẹ wọn sí àkàmọ ẹ máa jẹ bọgá àkàmọ jẹ wọn àkàmọ jẹ gbà. sáà jẹun dáadáa torí ọmọ mi má ronú nípa ọ̀rọ̀ kẹmímọ́ra má sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìyẹn ti bá tiẹ̀ lọ ni ẹ̀. ti lọ ti lọ ní ẹ̀yìn ó pàdé irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ mọ́. àmì o ṣe. mo gbé inspiration tó gbé tuntun dé mi làjàlá ìka akọrin ọba ilé ayé làwa orí èpè làwa o ilé ayé làwa orí èpè làwa òní ló ṣàyè lórí èpè táwa o ẹ̀mí rírí ẹ̀mí àìrí kẹ́mi tẹrí ba fẹ́mi kẹ́mi tẹrí ba fẹ́mi o fẹ́mi o èmi kò ná lẹ́jọ́ lọ. ẹja odò ẹyẹ òkè èmi kò ná lẹ́jọ́ lọ. ìrọ́pò igbó àtọmọ èèyàn èmi kò ná lẹ́jọ́ lọ. Paramọ́lẹ̀ àtọ́ká àti ṣe bẹ́ẹ̀. Èmi kò ná lẹ́jọ́ lọ èmi tó ṣayé àtẹnitáyé ṣe èmi kò ń lọ lọ́dọ̀. owó ń bojú ọ̀rẹ́ jẹ́ ẹ̀mí ń gbàgbẹ́ lówó. ọkùnrin bá rí ọ̀rẹ́ jẹ́ ẹ̀mí ń gbàgbẹ́ lówó. olódò bẹ́ẹ̀ sì ṣe kí so ṣe má so dùgbẹ́dùgbẹ́ tó ń fi lókè níbo ló fẹ́ já sí gbòǹgbòǹnù àtẹ̀rìn tó fẹ́ wọ̀ yá àjà yìí ó ló máa jẹ́ náà ariwo kẹ́kun ó padà ní gbogbo léńgé o. ìtàkù tó ń pé kẹrin máa wọ́dọ̀ o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́.